ọlọ́run bu ọdún fún kálukú nífà ọlọ́run bu ọyẹn obìjọ́ kan fẹ́ lómi wọ́n bí lẹ́nu yóò sì kú láàrọ̀ la ọlọ́sẹ̀ kan wà ọlọ́dún kan wà ọlọ́dún méjì ọlọ́dún mẹ́ta ọlọ́dún mẹ́rin ọmọdún mẹ́jọ ń kú ọmọdún mẹ́wàá ń kú especially wo tó ti bàlágà fọ́lọ́run sọ ẹni bá rò wá sin ọlọ́mú bẹ̀rẹ̀ ooo mẹ́gbẹ̀dàmú ọmọ wa bẹ̀ẹ́ kọ́mọ wa sìn ọ̀kan ní àwọn ẹni rẹ̀ ọkàn jí láàárọ̀ ọba fọwọ́ ta ọmọ rẹ̀ ọmọ kékeré bí ọmọ ọdún mẹ́rin márùn ọmọ ti lọ ọba dáwà kankan ó ní òkùnmọ̀lìmá ní yíyá ti lèlébàrí yíyá máa ó ní ikú aláàníyàn gbogbo nǹkan ọmọ ọwọ́ fòun lẹ̀ ọwà fọmọ nígbà ọjọ́ pé ọmọ lọ́kàn kọ̀ọ̀kan òun ni òjì wọ́n pa wọ́n ti líìsì ọkọ̀ yẹn wọ́n yìí ti kọta ìrìnsì àtìgbà àtàsùkò àti ibi O máa kú sí. ó ní hukumulima ní yàtì nìbàrí yàtì ó ní ọlọ́run ọba àwíbẹ̀ síbẹ̀ ọlọ́mọ yìí padà wá kú téèyàn máa wá jòkó rẹpẹtẹ pé ilé ayé àti ilé ayé ká máa wá gbádùn lókun ọmọ ya èyí lè ra mọ́tò kọ́ déké mọ́tò yìí náà ni sábàbí ikú èyí lè kọ́lé kọ́jẹ́ pé ilé yìí náà ni sábàbí ikú ẹnìkan kọ́lé tẹ́ńdé òní ó sì yọ̀ lérí táìsì yọ́ mọ̀ wípé wọn bá ti lẹ táìsì tó ń lẹ̀ àti táìsì tọ́ra yẹn tó lówó òun yẹn àti òun ni sábàbí tó fi kú láyé ọkàn yọ̀ náà ni lọ́wọ́ ọmọ ìyá mi ẹ̀sìn wa àfáàyí ni àádáyìn wàjá ò àjíwárí wàjíwárí ó ní ọmọ yìí ó ti wá wà lọ́dọ̀ ọlọ́run báyìí ó ní àmì èmi wà láàrin àwọn ọ̀tá ó ní ìyàtọ̀ ń bẹ láàrin níbọ̀ àwa méjèèjì aláàní níbọ̀ títí ẹ̀ ó láwọn ni níbọ̀ tòun ọmọ ìyá mi dákun mọ́sàmì ẹ̀sìn ọlọ́run gbogbo téèyàn kó jọ pátá kò sí ìdí ó wúlò téèyàn bá ti dákẹ́ èyí téèyàn mú lọ sọ́run òun náà ni kò mójútó wọ́n ní wọ́n lè ọ nínú ilé yẹn lẹ́ni ọ̀wá lè má bù ọ̀n ṣe pop ọ̀n faná ọ̀n taná wọ́n ní wọ́n lè ẹkú nínú apátímẹ́ǹtì ẹni táìm ẹni tó bá jẹ́ pípé ẹ̀hẹ́ sáìtì tí ọjẹ́ ti tiẹ̀ ní ọmọ náwó sí ọ̀kan nínú àwọn ọ̀pàdé ọmọ ọwọ́ béèrè pé ayé náà dáàrú kù ó níbo nílé yín ọmọ yẹn wá sọ fún àlejò yẹn ó ní kọ́ ọmọ bọ̀ wá kọ́ wá wọlé àwọn ọmọ yẹn wá kọjá ilé wọn tí wọ́n ń gbé ọkọjá ilé kejì ilé kẹta ó ti wá kú ní àárín ìlú ó ti wá bọ́ sí inú igbó tọ̀hún wá sọ fún pé ọmọ àníbo nílé yín á ti lọ ó ní mọ̀bọ̀lá àti bẹ́ẹ̀ débẹ̀ nígbà wọn dé sẹ́mẹ́ntì ó ní gbogbo ẹni tó bá gbọ́n tó rí ẹ pé kó tẹ̀ mọ̀ pé permanent house rẹ̀ ọ̀nà ní cemetery ọ̀nà ní ìtẹ́nilé gbogbo mùsùlùmí ilé ẹni yẹn inú yẹ̀pẹ̀ inú yanrìn nílé ẹ inú òkùnkùn ọlọ́run láàánú ẹni kọ̀ọ̀kan wà tẹ́bà jáde láyé ọlọ́mọsá ìjà jáde ní mùsùlùmí òdodo tẹ́yìn bá ti wá jáde láyé èèyàn wà bọ́ sínú ìṣẹ̀mí míì ìṣẹ̀mí alákọ̀ọ́kọ́ nípa wà ní ayé tàbá ti kó ń bẹ́ àbọ̀ sínú sẹ̀mí mi alẹ́ ayatul barisakhiya ni wọ́n ń pè é alẹ́ ìsẹ̀mí nínú sàárè wọ́n ní ma yakuna rawdatan min riyadil janna nínú kọ́ jẹ́ àbàtà àdìjánà fún yàn téèyàn máa gbádùn nínú sàárè ìgbádùn wọn máa kan ọkàn yóò máa kára aw hufratan min hufari nnar waliyadu billah àbí kí èèyàn máa sọ́fà ń bẹ̀ kí èèyàn máa dààmú tí wọ́n máa kan ọkàn tí wọ́n máa kára kí èèyàn wà nínú ọ̀gbun náà tí ìyàwó máa jẹ̀yàn bẹ̀ ọlọ́mọ ayà wa tó já mọ̀ pé ìsẹ̀mí tó kù lẹ́yìn ikú yìí ẹ̀yin ọmọ ìyá wa ẹ̀yin bàbá wa tó bá jẹ́ ní ire tó gbọ́ lọ́ngbọ́ tó ń ṣẹbọ tó ń kírun tó ń sin lọ́hun ọlọ́run ọba aláwọ̀ máa dùn ọ́nú níbi tó wà yẹn ọlọ́run ọba aláwọ̀ máa wà pẹ̀lú rẹ̀ ọlọ́run ọba ni wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata ọlọ́run ọba ni ẹ má rò pé àwọn tí wọ́n kú sójú ogun ẹ̀sìn nínú àwọn olùgbàgbọ́ òdodo ẹ má rò pé òkú ni wọ́n bal ahya ọlọ́run ọba ni wọ́n ń sẹ̀mí o àmọ́ ń ni wọ́n ń sẹ̀mí lọ́dọ̀ ọlọ́run yóò lè sàkún à fún wọn ní ìtí wọ́n fẹ́ risk à ń dùn wọn fari ọlọ́run à ń wọn nú inú wọn ń dùn ẹni tí ń dùn yẹn wọn nú nínú ẹ̀mí pé ìdùnnú yẹn kan ara wọn eré ìjà mọ̀ yìí pé gbogbo àwọn tí wọ́n kú ọlọ́run ẹ jẹ́ àrò tí ò lè sẹ̀mí mọ́ ni ọlọ́run wọ́n ń sẹ̀mí nínú sàárè o nítorí ìgbàgbọ́ wọn lọ́lọ́run ọba aláàbí ń dùn wọn nú bẹ̀ nítorí jihadi tí wọ́n ṣe tí wọ́n ń sapásẹsẹ̀ sérí ẹ̀sìn ọlọ́run àtàwọn ìwà rẹ̀ tí wọ́n wù ẹni bá ti jáde láyé lẹ́ni tí ò ṣẹbọ ọba wọn ṣẹbọ ọba wọn sọ̀gùn ọba yìí má nìyẹn dọ́dọ̀ ọlọ́run okó oríire ọlọ́wọ́ bá ní faman kana yarju liqa'a rabbih falya'mal amalan salihan ọlọ́wọ́ ní gbogbo ẹ̀ tó wá fẹ́ kú dáadáa kó yá máa ṣiṣẹ́ rẹ̀ wala yushrik bi ibadati rabbih ahada kọwárí kó ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ẹlẹ́bọ tí wọ́n pọ̀ láwùjọ wa lè ní magic ni wọ́n kó sínú ilé ẹ̀ẹ́dì gbá ẹ̀rí àdó ẹ̀rí ìwo ẹ̀rí kòkò dúdú kòkò àwọn ayé igbá àwọn àgbà ìmáàmù oníṣẹ̀ṣe wọ́n pọ̀ láwùjọ wa àwọn àfá oníṣẹ̀ṣe wọ́n pọ̀ àwọn ni wọ́n bá tọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí jẹ́ ọba tí wọ́n mọ́ni gan ni ó tọ́láwọn yẹn wò pé tí wọ́n ṣe ìrìnà rẹ̀ sí lọ́wọ́ òun náà ni ọlọ́ọ̀ni ká gbàgbọ́ yóò tún gbé kankan fún abẹ́kálọ̀ lélò àwọn béèrè pé èwo làwọn fẹ́ gbàgbọ́ ń bẹ̀ torí gbogbo fún ayé náà ó ní agbàgbọ́ mẹ́yìn bá gbàgbọ́ kò ní gbà lọ́wọ́ ẹ̀ tó o bá sì gbàgbọ́ ò nílò ẹ dákun torí tọ́lọ́wọ́ bá wa tàbá fẹ́ sẹ̀mí tó da nínú sàárè ẹjá bọ́kù nínú ẹbọ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní innal ladhina qalu rabbuna Allah ọlọ́ni gbogbo àwọn tí wọ́n bá ń sọ pé ọ̀kan lọ́lọ́run ọ̀kan làlá ọ̀kan làlá thumma istaqamu wọ́n dẹ̀ dúró lérí àlá wọn yẹ wọn bò lérí la ilaha illallah gbogbo ń ṣe wọn Allah gbogbo tó bá dé bọ́ọ̀lù ṣe fẹ́ bọ́ọ̀lù ṣe kọ́ ni ọlọ́run ní màsí ọlọ́run ṣàánú ọlọ́run yí padà ọlọ́run tó à wọ́n mọ̀ sọ fún ọgbó ti gbẹ́sìn ro ọlọ́run ọlọ́run ní sàǹparo àwọn sọ fún ọgbó ìkan bẹ ọlọ́run ló ṣe èèyàn dàkùn tá lọ́wọ́ ṣe jẹ̀wọ́ ọlọ́run gbogbo àwọn tó bá gbà pé ọlọ́run ọlọ́run tí wọ́n dẹ̀ dúró lérí ẹ̀ ọlọ́wọ́n bá ní tẹ̀tẹ̀ náà zaro aléhìmúl màláìka ọlọ́run dásìkò òkú wọn bá tó àwọn màláìka máa sọ̀kalẹ̀ ẹ̀rì ọmọ ọ̀nà rẹ̀ aláàtàkọ́ọ̀fù wọ́n máa sọ fún pé wọ́n lágbájá. ṣe ikú na kọmọrù ìrìnlò mi gulbata ìlú sàkọ́ wọ́n ti bá níjẹ́ lérí tọ́fẹ́ fi sílẹ̀ wọ́n àbùsùrù bìlì jẹ́ ńlá máa dunnú àjẹ́nà nílẹ̀ ọ̀kan yìí máa wó bẹ̀ ọlọ́mọsẹ̀ fàwọn náà sínú àwọn tí àwọn màláíkà ó sọ bẹ́ẹ̀ fún àlìjánà ní máa wo bẹ̀ wọ́n ní tọ́ bá ti dákẹ́ báyìí ni wọ́n ti fi àyè tó fẹ́ jòkó sínú àlìjánà hàn ọ́ lẹ́lùmí fi máa rẹ́rìn jáde láyé ẹ rí pé ó dákẹ́ báyìí yóò sì smile látara pé yín tó ti rí ó ti rí àwọn bẹ́ẹ̀dì àwọn ilé tó fẹ́ dé sínú àlìjánà èyí ni gbogbo ẹni tí ọba sin lọ ẹja mójútẹ́sìn ọlọ́run gbogbo àwọn properties pàǹtí ni wọn wọ́n yá bẹ́ pàǹtí ni ó gbogbo àwọn táwọn wákàkí ilé ayé wọ́n ní ká máa wá owó tá ìsẹ̀mí wọ́n ní ká máa ṣiṣẹ́ wọ́n ní ká máa kọ́lé wọ́n ní ká máa ra mọ́tò wọ́n ní ká máa fẹ́yàwó wọ́n ní ká máa bímọ wọ́n ní ká máa ní properties àmọ́ mọ́jì ó tóbi lọ́kàn rẹ̀ ju àlìkíyàmọ̀tàn lọ ẹ̀sìn ọlọ́run oníkó fún priority gbogbo ṣẹ́tọ̀ bá ń ṣe tásìkò sọ́lá àbá tó sọ fún wọn pé ìwà ìmúsìn gbogbo ìdàtọ̀ máa ń ta tásìkò ìmúbá tó sọ fún wọn pé ìwà ìmúsìn ọ̀fẹ́sìn àlájì bàbá ní òun wà bí ìyájọ wà ń fọ́n láti gbogbo ọdún yìí máa ń jáde ẹ̀kọ́ nínú ọ̀sẹ̀ wá délé mi. nínú olú ẹ̀sìn bẹ́ẹ̀ ni wọ́n ń lé báyìí. الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba aláyè ọba tí kò ní kú torí pé ikú tí pààyàn ọlọ́run ọba yìí gan lọ́dà ọba yìí nìkan lọ́ba tí ó máa lọ gbére ọlọ́wọ́n bá tá dúpẹ́ fún yìí òun náà lọ ṣẹ́wà kù dàsìkò yìí àwọn tí ò sí láàrin wa tí wọ́n ti lọ ọba yìí náà lọ́ba tó pè wọ́n sọ́dọ̀ ọlọ́wọ́n bá adúpẹ́ o pọ́lọ̀ ní ká máa bẹ àti wọ́n ń bẹ lérí ìgbàgbọ́ lérí Islam ọlọ́wọ́n bá aláwò fi wá sínú àwọn tí wọ́n ti pààrọ̀ ẹ̀sìn àwọn kan náà ń bẹ láyé àwọn ò jẹ́ mùsùlùmí mọ́ wọ́n ti rí kọjá wọ́n ti rí sọdá wọ́n ti kọjá síbò míì ọlọ́run àwọn adúpẹ́ tọ́lọ́ ní kárí míì nínú ẹ̀sẹ̀ Islam àlékún àgbóyè rẹ̀ àlékún àánú ọlọ́run kọ́lọ́mọ́sá jẹ́ ọmọ bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run Muhammad kọ́bá gbogbo àwọn ará ilé ẹ̀pátá àti gbogbo àwọn sàábé àti gbogbo àwọn èyí tó dáadé nínú ọ̀rọ̀ tí èyí máa wáyé fún láti gbọ́ tí máa ń sàǹfààní fún yàn láyé àti lọ́run ó náà ni alukur'an karim so náà ni ìwé ọlọ́run tọ́lọ́wọ́n bá aláàsọ kalẹ̀ láti fi gáìdì wa guidance of Allah ó náà ni kur'an karim ọmọ tọwọ́ sọ́nà eléyìí ni kẹrin máa ṣe tẹ́ fi dolórí re eléyìí ni kẹrin fi sílẹ̀ kẹrin máa ṣe kẹrin máa bá dolórí burúkú ọlọ́run bá aláàtí ọwọ́ ní ká máa wà lójú ọ̀nà kur'an ọlọ́run mọ́sá fẹsẹ̀ wa múlẹ̀ dáadáa jù báyìí lọ. sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam òun nìkan náà ni ojú ọ̀nà téèyàn máa ń tọ̀ téèyàn máa fi ń bá nábì wọlé ọlá wọlé ọlá ọ̀fẹ́ bá nábì wọlé ọlá àlìjánà ọ̀fẹ́ bá nábì wọlé ọlá àlìjánà èyí láti máa tẹ̀lé súnà rẹ̀ òun nìkan náà ni ojú ọ̀nà tó kúnlé ayé lọ́wọ́ báyìí súnà súnà nábì téèyàn fi gbádùn ayé téèyàn fi rẹ́sìn ọlọ́run abẹ́lá nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀mọ́ jà wà lẹ́yìn ànábì tó bá dẹjọ́ alìkìyàmà gbogbo ìta àti ń ṣe nínú súnnà kọ́lọ̀mọ́ aláàkọ́mọ́ jà fi sílẹ̀ èyí tá àti ìmá àwọn tí a especially àwa tí àwa gbàlejò tó jẹ́ pé ará àdúgbò ni wá estate muslim community mosque ọlọ́wọ́n bá aláàkọ́mọ́sá wọlé àánú ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́wọ́n bá aláàkọ́mọ́sá bí a máa bẹ̀rẹ̀ dáadáa ọlọ́run tó ní ká máa gbéṣẹ́ ọlọ́run lárugẹ àpadà sí ibú àpadà sí tìgbà ọlọ́mọdé ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa àwa kí ọláyínká family foundation tí wọ́n sa agbátẹrù ètò yìí pé káwọn èèyàn kan lè sàǹfààní lérí ọ̀rọ̀ ọlọ́run foundation náà kọ́lọ́mọdé kọ́ bàjẹ́ ọ̀bọ̀bá tọ́lọ́mọba aláàfin darí foundation náà kọ́lọ́mọdé mi ó gùn àtàwọn àti àwọn fámílì wọn kọ́lọ̀wọ́ wájú wọn láti bọ̀tán dáadáa ládáa tí yẹn máa ń gbà lérí irú nǹkan báyìí kọ́lọ̀mọ́ dùn wọn tó wá díjọ́ àlìkìyà mọ̀ àlékún rahma ọlọ́run kọ́lọ̀mọ́ sábà ṣe fún wọn bá a ṣe tọrọ fún tó jẹ́ pé gbogbo wa á padà rìnrìn àjò náà ìrìn àjò yìí òun náà ni al-intiqal min ad-dunya òun náà rìnrìn àjò tí mú yàn kú nínú ayé tá wà yìí tí àwọn ẹbí àtàrà àtọ̀rẹ́ tí wọ́n ṣàfẹ́kùnyàn lógìkì sẹ́yìn ní exist ma. wọ́n wá gbéyàn wọ́n gbé wa ó gbé wa gbogbo ilé tí àti gbogbo àwọn properties wa wọ́n gbé wa kó wọ́n wá lọlẹ̀ wa máa nù yẹ̀pẹ̀ nínú nínú sàárè kò sẹ́ni tí ò ní wọ sàárè ẹnìkan ò tóbi kó tóbi kó wá kú kó mọ̀ wọnú sàárè kò sẹ́nìkan tí sì ń ayé tí ò ní kú ẹnìkan tí èkú òun náà tó dákú òun náà ni báwo ni ìrìn àjò wa tabako láyé sóti tán síbẹ̀ torí yorùbá máa sọ pé lẹ́yìn ikú sàárè ni lẹ́yìn sàárè ìjọ àlìkèyàmà lọ́kàn lẹ́yìn ìjọ àlìkèyàmà ku ilé ìgbére onílànà àlìjánná àti iná ọlọ́run wa bìọ́ wọ́n sàfihà sínú àwọn tí ó wà àlìjánná kọ́lọ́mọ́ fihà sínú àwọn tí ó wọ̀ náà o iṣẹ́ àlìjánná náà jẹ́ rọrùn fún wa láti ṣe ọlọ́run ọba wa. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin brothers wa ẹ̀yin sisters wa àwọn ọ̀dọ́ ẹ̀jẹ̀ àmà ronú ẹ̀jẹ̀ àgbà pé alimautu ikú hatimun mahada kò sẹ́nìkan tí ò ní bá lè jò ó wọ́n zá irú àkìrì ó ní àlejò gbẹ̀yìn tí wá báyàn tálejò mi ò ní wá báyàn mọ́. tó wọn bá ti dé ọmọ amóyàn kúrò nínú ilé ni bẹ́ẹ̀ bá ti tẹ̀tí kúrò nínú ilé yẹn kò sẹ́nìkan tí ó tún wá kíyàn bẹ̀ mọ́ torí yàn sí bẹ̀. àlùmọ́tò ni háyà gbogbo ti ń bẹ tí ń sẹ̀mí ń lọ ti ń bọ̀ ó sì kó tóbi tó kọ́ lágbára gbogbo ń sẹ̀mí lè bá kí aláàyè tí wọ́n máa lọ́gbére ó wà láwọ̀ gbogbo tí ń bẹ ní ọ̀padà ní símá nítorí wọn kì í sọ ọlọ́run ọlọ́run ọba aláàníkan lọ́ba tí ó ṣẹ́kù nítorí pé òun ọba tó dá gbogbo wa Allah subhanahu wa ta'ala ń sọ fún ọ̀nà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní kullu nafsin dha'iqatul maut ọlọ́run ọba ní gbogbo tí ń mí tó ẹ̀dá tí ń mí ọlọ́run ní gbogbo wọn ni wọ́n padà tọ́kú wò gbogbo ni wọ́n padà dákẹ́ sí àní mímọ́ ọmọ ìyá mi wòlé àárín wọ́n padà kú nígbà wọn ànábì ọlọ́run ṣe ti kú àfáà àárín wa náà wọ́n padà kú lè má mọ́ kú tásìkò bá ti tó olówó tí ń bẹ láàrin wọ́n kú owó nígbàlẹ̀ ọkùnrin wọ́n kú obìnrin wọ́n kú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ti ṣe ikú ní ọ̀ràn àyàn lérí gbogbo ẹ̀dá kò sẹ́nìkan tí ò ní kú wọ́n ní ikú gangan fún rẹ̀ òun náà padà kú màláíkà kú tí báyàn ọlọ́wọ́ padà pa òun náà ọlọ́wọ́ bá ní kullu man alayha fan ọlọ́wọ́ bá ní gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ pátá ni ò ní exist mọ́ gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ nítorí pé creation ni gbogbo ẹ̀ Allah ló dá gbogbo ẹ̀ kullu man alayha fan ọlọ́wọ́n bá ní gbogbo tí mẹ́ lórí ilẹ̀ ní òní exist ma wa yabqa wajhu rabbika dhil jalali wal ikram ọlọ́wọ́n bá ní yọ́ wá sẹ́kù dhil jalali ọba tó tóbi ẹ̀ ó tóbi ju gbogbo nǹkan lọ iná ló fi sẹ́kù gbogbo nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba kò ní exist ma kò ní sí ma táwa lọ́lọ́run nísìnyí ẹ̀yìn ìyá wa yín bàbá wa tani ọlọ́run ta làlá ta ló bá wa ta ló bá dẹ́dẹ̀ wa báyìí ta ló yẹ ká máa sìn gbogbo táwọn yẹn ń sinú ayé wọ́n ní kò ní padà exist ma nígbà tí kò kì sọ ọlọ́run gbogbo orin táwọn yẹn ń bọ kò ní exist ma omi ọ̀sùn táwọn èèyàn ń pa tí wọ́n fi tí wọ́n gbàgbọ́ lọ́wọ́ bá wọn nìyẹn kò ní ẹ̀kísìtì mọ́ òkè táwọn èèyàn ń sìn òkè ó ti lọ igi táwọn èèyàn ń sìn igi ó ti lọ gbogbo ọ̀ràn òsà táwọn èèyàn gbé kalẹ̀ tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n pè ní igbákejì ọlọ́run wọ́n ní gbogbo wọn pátá kò ní sí mọ́ àwọn àwọn màláíkà náà padà lọ gbogbo àwọn màláíkà náà padà kú ọlọ́run wọ́n pa Jibril gbogbo àwọn ànábì ọlọ́run bá pátá kò sẹ́nìkan tí ò ní kú ànábì Ìsá tó wà lókè sánmà àwọn náà padà sọ̀kalẹ̀ sílẹ̀ ayé tó bá dìgbẹ̀yìn ayé ọlọ́run wá pa ọlọ́run sọ fún ànábì wa Muhammad sọ̀sọ̀nà ọlọ́run bá ní innaka mayyitun wa innahum mayyitun ọlọ́run bá ní ìrẹ́ Muhammad sallallahu alaihi wasallam òkú ni ẹ́ o ọ padà dákẹ́ o ọlọ́run ní ìrẹ́ Muhammad innaka mayyitun ọlọ́run ní òkú ni ẹ́ ọ padà dòkú wa innahum mayyitun gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ọba sánjẹ́ kèfèrí tí wọ́n ń dẹ́rù bà ọ́ tán halẹ̀ mọ́ gbogbo wọn náà ní padà pa lọ́kọ̀ọ̀kan kò sẹ́nìkan tí ó ṣẹ́kù lẹ́yìn Allah ọmọ ìyá mi tí wọ́n bá ní gbọ́lọ́ngbọ́ kọ́dẹ̀ máa sin ọlọ́run kọ́dẹ̀ máa wà lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run kọ́ fara ti ọlọ́run tá lórí pé wọ́n rí fáà sí jẹ́ wọn ẹni tí ó ṣẹ́kù gbà tó ọba sí mọ́ onílàlá gbogbo nǹkan míì táwọn èèyàn ń bọ tí wọ́n ń sìn gbogbo ẹ̀ kọ̀ padà ní símọ́ torí kò sí tẹ́lẹ̀ náà Ọlọ́run ló gbogbo ẹ̀ nǹkan méjì náà creator and creation ọba dẹ́dà ọba dẹ́dà gbogbo tó kù pátápátá ìtọ́lọ̀ǹda ni tọ́wọ́ tó understand the principle yẹn understand the tawhid Ọlọ́run nìkan lọ́ba dẹ́dà gbogbo tó kù tá a ọlọ́wọ́n bá ní kúlí nàlìmọ̀ọ́tà lẹ́bí tẹ́fìrún náà mi ní ufa ìnáwó mọ́lápìnkún ọlọ́wọ́n bá ní ẹ̀yàn mìíràn ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn yìí pé ikú tí gbogbo wọn sá fún yẹn tí wọ́n fẹ́ kú kó mọ̀ wùlẹ̀ sá o fa ìnáwó mọ́lápìnkún ikú gangan ni wọ́n wàá bá yín níbi tí ẹ bá wà tásìkò tí ẹ fẹ́ jáde láyé bá ti tó olè bẹ́ẹ̀ lómi ní tọ́ílẹ̀tì ẹlòmíín dráìfù lọ́wọ́ jẹma lọ́nà kẹjà ń bẹ̀yẹ màdámù kan dráìfù lọ́wọ́ tráfíkì wa mú ọwá gbérílé stẹ́rìn nígbàtí àwọn mọ́tò kan sún síwájú àwọn ẹ̀wọ̀n tan pinpin lẹ́yìn pé màdámù ọya move ọya move àti màdámù ti lọ ọmọ ìyá mi mọ́rò pé torípọ̀ lálàáfíà kò síkú lójú ẹ̀wọ̀n ọlọ́ni kọ́ ọmọ ọbẹ̀ kọ́ mọ́ ti pa ó kò sígbà tọ́lọ́run lè pa yìí ẹlòmíì jáde tí ò ní wọlé ẹlòmíì wọlé tí ò ní jáde mọ́ wọn ní nísìnyí náà lájọ sọ̀rọ̀ yìí nísìnyí náà ló kó lọ́dọ̀ mi ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin bàbá wa ìyá wa tè ọ̀kan nínú àwọn afọ́ ní kọ̀sídà ó ní wọ́kán mi sahihin máa tàmí ghairi illatin wọ́kán mi saqimin aṣàhínà min ad-dahr ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó lálàáfíà tí nǹkan kan ò sí yóò kàn sùn kò sì ní jí mọ́ wọ́n sì ní màmá òun lọ́wọ́ rọwọ́ àmàlà tán lọ́dá náà tẹ́nìsì ó sì bubẹ̀ tán ó jòkólẹ̀ lọ́ba ní kinní kan sí òun láyà ìgbà tí wọ́n fi gbé lọ́sibítù ó ti kú. ọ̀ká mi ń sọ hihin mọ́tò rí pọ̀dọ̀ ní ọ́ pé àọ̀dọ́ la wa àkòsíkú lójú wa báyìí mọ́ sọ bẹ́ẹ̀ ẹni tọ́lọ́run ti bù pé yóò lo twenty five years láyé tọ́wọ́ di ọmọ ọdún twenty four tí wọ́n pè àárọ̀ láwà àárọ̀ lọ́wà yẹn jẹmọ́ àbálẹ́ ẹni tí ó kún ní 25 years tí wọ́n pè àárọ̀ láwà ní age of 24 years alẹ́ lọ́wà ẹnìkan kan mọ́ àsìkò táwà yí àfọ́lọ́ nìkan وكم من صحيح مات من غير علة afáà ní ọyẹ kí ọ̀rọ̀ ọkọ̀ báyàn lẹ́rùn ẹni tí nǹkan kan ò ṣe yóò sì dákẹ́ وكم من سقيم عاش حين من الدهر ó ní ẹlòmísì ní yóò dùbò láàárẹ̀ gbogbo ẹbí ó ti máa rán aṣọ okú rẹ̀ kalẹ̀ ipò ẹbí òkú lónìí yóò kú lọ́la yóò sì padà wá lo ọgọ́rùn-ún ọdún láyé ọmọ ìyá mi ọwọ́ lọ́wọ́ ọba lọ́wọ́ ìwáyé rẹ pẹ̀lú ni rẹ ọ ẹ̀yọ́ miami anabi muhammad sallallahu alaihi wasallam anabi sọ fún abdullahi bin umar anabi ní kún fi dúnìyà ka annaka gharib anabi ní wọ abdullahi bin umar tó bá mọ̀tún ayé yìí máa wà ní ayé bí àjòjì àwọn àbẹ̀rù sabil abẹ́nìkan tó fẹ́ rí kọjá sódì kejì sódì kejì ẹni al-akhira al-kiyama sàárè máa gbégbèsè ayé nígbà tó yẹn fẹ́ rí kọjá láyé Ma establish eh, nílé ayé kọ́ wá fi gbàgbé ìtọ́ fẹ́ pàdé lọ́run torí you can answer Allah's call anytime anytime tó náà bá ti pè ọ́ báyìí kò sí pé mo fẹ́ dúró mú nǹkan ni lọ fẹ́ dúró mú mọ́tò ní máa ń dúró igbó ẹ̀dá kẹ́ẹ̀dó dèbí màláìkà òkú kò kí dúró tásìkò bá ti tó ọmọ ìyá mi eh, ọmọ àgbẹ̀mí ẹ̀ ìgbà táwọn amásìkò tá a dákẹ́ èyí náà máa wá bà wá lẹ́rù òun gan gbọ́dọ̀ bàyàn lẹ́rù ju ikú gangan fúnra ẹ̀ lọ nítorí pé ikú yìí ọ̀ràn yẹn ní kíkálukú kú ọ̀ràn yẹn ní ipe ẹ̀dá kan wáyé yọ kú ọ̀ràn yẹn ní àákùnjọ́ kan fa èyí tó yẹ kọ́ máa bàyàn lẹ́rù ni pé tá a bá kú kí la fẹ́ lò lè bá wọn jọ lọ. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa ẹ̀yin ọ̀dọ́ ọlọ́run ọba alá kọjá mi wọ́gùn lẹ́yìn dáadáa o ọlọ́mọ ti pẹ́ni kọ̀ọ̀kan wa nísìnyí kó jágùn lẹ́mí ẹ̀sìn ó já láti bọ̀tá dáadáa sẹ́rí àmà sàdúà ọlọ́mọba aláwọ̀ gba ètò fẹ́ ètò bá ti fẹ́ ọlọ́run nígbà àwa ni ká máa palẹ̀mọ́ ní gbogbo ìgbà torí ìpalẹ̀mọ́ yìí lọ́pàtàkì olóníyọ̀ pẹ́ kọ́yá olóníyọ̀ kọ́pẹ́ yóò sá padà dé njọ́kan náà àlẹ́sẹ̀dáàdì nípa ọlọ́run kó sì mójú tó ń tọ́lọ̀ torí ẹ̀dá torí purpose of creation ìpè ọlọ́run ọba aláàdá wálé ayé ó ní ìdí pàtàkì kí ni ìdí pàtàkì náà ọlọ́run sọ ọ́nù kọ̀ọ̀rá ọlọ́run ọba ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní ìdáríjà náà àtẹ̀yìn wálé ayé kan wá gbélé ayé bí ìbá jẹ́ pé ká máa sìn mí nìkan illa liya'budun ní ẹ̀rí pé inú nìyẹn ó gbà kẹsọ́rọ̀ ìtumọ̀ ni pé èmi ọlọ́run nìkan nìkan ṣe wàá sìn láyé wọ́n máa ṣe egungun wọ́n máa ṣe ẹ̀yọ̀ wọ́n máa ṣe òkè wọ́n máa ṣe jésù wọ́n tán lọ sọ́ọ̀tì jésù wọ́n sìn bẹ̀ ẹgbẹ̀dún ni jésù olúwa wọn aláàsì lolúwa wọn àbí ta lọ́dá wọn jẹ̀mọ́ ta lọ́dá ya jésù alá <laughs> àwọn fàlà alẹ́ wọ́n á mú ọ̀kan nínú àwọn ẹ̀dá ẹ̀ bí problem bá dé yóò ní jesus tí mọ́tò bá fa break yóò ní jesus tó bá fẹ́ lásìtẹ̀sì yóò ní jesus tọmọ rẹ bá wúkọ́ lásán yóò ní Jesus ọlọ́run tí ń sìn náà ní pẹ̀lú ọlọ́run bá aláàsọ fún wa yí pé ẹ̀sìn lòun torí ẹ̀dá wa ọwá sọ ayà kan ó ní wala tamutunna illa wa antum muslimun ọlọ́run ní gbogbo yín tí mo wá dá sílẹ̀ ayé yìí ẹnìkan gbọ́dọ̀ kú nu yẹn o àfi kó kú sínú Islam wọ́n nì ní o wala tamutunna illa wa antum muslimun ọlọ́run wọ́n nù wá pé gbogbo yín lọ́kùnrin lóbìnrin tẹ́ bá ti wọlé ayé ọlọ́run ni ní èdè yorùbá wọ́n ní wọn bí ọ̀dà <laughs> tí yorùbá bá ní wọn bí ọ̀dà tí wọ́n sọ ni pé kíyà rẹ̀ mọ́ bí ọ̀sán ah, bí ọ̀dà kọ wálé ayé yìí kọ ọmọkùnrin ní mùsùlùmí ní tọ́lọ́run sọ nìyẹn ọ̀dà tẹ̀mú tún ná ọlọ́run ni ẹ rí pé dandan ẹ kú sínú ìsìláàmù kẹtọ́ jáde láyé ìsìláàmù onáà ní ìsìláàmù tá kìí ṣe ìsìláàmù àgbélẹ̀rọ tọ́pọ̀lọpọ̀ wá ń ṣe nílẹ̀ Yorùbá o ẹ̀sìn ní a máa sọ̀rọ̀ irú ìsìláàmù tá ń ṣe ẹ̀sìn ní ká máa ṣáájú irú ìsìláàmù tá ń ṣe nìyẹn ọlọ́run dẹ̀ ní iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́run ni ẹ máa sọ pé ìwọ ọlọ́run nìkan làwọn máa sìn gbogbo òrìṣà tí wọ́n ń sìn láwùjọ wa ní máa wọn débẹ̀ ṣé mùsùlùmí wàá sọ̀fà sálájí ọ̀sẹ̀ gbé àwọ sọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ bá wọn ṣe sáwọn mùsùlùmí ọ̀wà náà àwọn tí wọ́n sin ẹ̀yọ̀ sáwọn mùsùlùmí ọ̀wà náà àwọn tí wọ́n sọ̀sùn lọ́sùn kò sí ìlú tí òrìṣà sí mẹ́ àwọn mùsùlùmí náà sì mẹ́mẹ́ tí wọ́n bá wọn ṣe àjọ kíìlì àjọ gbàrà ramadan àjọ lọmọ kàìnà ẹ dákun ẹni wá ń ṣe òsà sí mùsùlùmí ni òsà náà là ṣe mọ́là mi jẹ́ mùsùlùmí tí ìbá ti yìn fọ́ọ̀fù ní òsà ó ti kó ní islam ọlọ́run ni ẹgbìyànjú kẹrí pé kú sínú islam ìyá kan àbúrò àwọn sọ bẹ́ẹ̀ ìfowó ọlọ́run nìkan lámọ̀ sìn wọ́n ìyá kan sàrin nǹkan ọ̀dọ̀ rẹ láàmú kó bùkátà wa láti wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ rẹ àní bá wọn lólé ológun àní bá wọn lólé adáfá àní lọ chọ́ọ̀chì nítorí sọ nìyẹn o ọ̀yá kanas àbí mú lọ chọ́ọ̀chì kí lọ wá lọ anasẹ́ ni oní pásọ̀ ọ̀dá kan ràn mí lọ́wọ́ àwọn tó lọ ilé ológun àwọn tó ń lọ ilé àwọn oníṣẹ̀ṣe kí alájà tó lọ́dọ̀ bàbá ológun kí ló ń sọ wọ́n ní bàbá ẹ̀kọ́ ẹ̀pọ̀n mi ràn mí lọ́wọ́ ẹ̀mọ́jà yọ ìkànbàjẹ́ mọ́ mi lọ́wọ́ ìkàn dámọ́ ọdẹ ń sọ nínú òrùn rẹ pé wọ́n yíyá ká nasta'in ọ̀dọ̀ wọ́n lọ́n láàmà wọ́n ránṣẹ́ wá kí ló dé tó pé ọlọ́run fún bùkátà tó ń wá tó ń bá káàkiri tọ́ọ̀sì mọ̀ pé gbogbo ònìyàjò tó bá rìn pátá ìtọ́lọ̀ bá dì sáyidì sámà ní ọ̀padà sẹ́lẹ̀ wa'lamu lọ́lẹ́mà fa'lamu annahu la ilaha illallah ẹlọ́lẹ́mà gbogbo sí ọba tó yẹ ká sìn tó sì yẹ ká wà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ni ó pàṣẹ fàyínàmá yẹkúlú lẹ́hùn kún fàyẹkún àṣẹ tí ó pọ̀ náà ni yóò ní kọ́ máa kún yóò sì máa fàyẹkún máa rí bẹ́ẹ̀ yóò dẹ̀ máa rí bẹ́ẹ̀ máa rí bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò ní kó rí bẹ́ẹ̀ kò sáṣẹ́ níbi kankan òkè làṣẹ tí wá gbára lé ọlọ́run ọba yẹn kó o ṣe ìsìlámù dáadáa máa sin náà kọ́ dẹ̀ máa ṣàdúrà gbogbo ìtọ́jú òkè ìṣòro ọlọ́run padà mú kó fún ọ nítorí pé ìrìnbá jáde láyé láì jáde láyé ní mùsùlùmí àgbákò tó ṣe kò ságbákò tó tó tó mọ́ wọ́n ní lágbájá ọmọ sórí ibú ọmọ sàgbákò ọmọ sórí burúkú kò sí orí burúkú tó tún wà lókè kéyìn okú láyé kọ́mọ̀ jẹ́ muslim àdáwò ní ká máa sọ nínú lẹ́gbẹ́ freedom of religion tẹ́sùmọ̀ pé ẹ̀ ń lè pàdé ọlọ́run ọlọ́run lọ́hùn dáwọ ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ ọlọ́run dá gbogbo yín nítorí islam ọmọ tọ́lọ́run bá fún ẹ̀yìn ọlọ́run fún ẹ̀ torí kó lè tọ́jú ẹ̀ kó lè máa ṣe islam inna dina inda Allah ilẹ̀ islam ọlọ́run islam nìkan ní ẹ̀sán lọ́dọ̀ wọn ọlọ́run ọba bàbá wájú kò sínú ilé ó ní àwa nínú ilé mi ò àwọ̀ wàbáyà we have eh, um, freedom of religion àwọn ọmọ mi lọ́wọ́ ńlẹ̀ eléyìí oṣù wáyé ẹ̀sìn tó ń ṣe tó choose ni ẹ rìdíìmù ni rìdíìmà ni eléyìí oṣù wáyé òun ṣe ọ́fíìsì I'm Muslim now I'm Muslim you are not Muslim ẹni bá ti gbà pé ẹ̀sìn míì tún wà tá lè ṣe yẹ Islam is not a Muslim torí Allah ti làámọ́lẹ̀ pé inna dina indallah ilẹ̀ Islam àbọ̀gbọ́ ni <laughs> indallah ọlọ́run bá ní ẹ̀sìn lọ́dọ̀ òun ọlọ́run ọlọ́run Islam wáyé tọ́pọ̀lọpọ̀ yín wá fẹ́ kiri yóò níyàwó táwọn ọmọ yẹn wá fẹ́ dolórí burúkú mọ́ yín lọ́wọ́ ọmọ ọlọ́run Islam ó sì wà láyé ọ torí pé yín tó bí yẹn wàhálà ni tó bá ti jáde kìámà ọlọ́wọ́ gbé ọ̀nà rẹ yóò béèrè lọ́wọ́ ẹ̀ tó bá jáde láyé pé ọmọ yẹn kí ló dé jọ́sẹ̀ Islam tó bá ní evidence kan tó solid wà wọ́n ẹgbẹ́ tó wà jẹ́nà pẹ̀lú ọlọ́wọ́ bá ní kúwà ń fúnṣẹ́kùn wa alaykum nara ọlọ́wọ́ bá ní ara yín ẹ mójútó àwọn ọmọ yín ẹ̀dí kánṣẹ́ Islam kí wọ́n bá wọ́n ọmọ yá mi lọ́kùnrin lóbìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti jáde láyé wọ́n ti lọ ọlọ́wọ́n ń sọ ìṣesí wọn fún wa nínú sàárè àbí nígbà tí màláíkà kú dọ́dọ̀ wọn tẹ́mi wọn ti bọ́ ọlọ́wọ́n bá ní hatta idha jaa ahdahumul maut ọlọ́wọ́n bá nígbà tí ikú tọ́wá bọ́kọ̀lọpọ̀ wọn qala rabbi rji'un ìtí wọ́n ń sọ ni pé ìwọ ọlọ́wọ́n bá dá mi padà sílé ayé la'alli a'malu salihan fima tarak kémi náà ṣe lọ lè sin lọ kémi náà lọ lè ṣiṣẹ́ rẹ̀ kémìnà lọ lè nígbàgbọ́ kémìnà lọ lè kírun kémìnà lè gbààwẹ̀ ẹ̀dá mi padà kí n lọ lè hajj ẹ̀dá mi padà kémìnà ó sì fara ẹ̀dá mi padà ẹ̀dá mi padà ẹ̀dá mi padà kálá innaha kalima ọlọ́wọ́ bá ní ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ wọ́n kì í padà tẹ́mọ́ ti mú yẹn sunkún báyìí wọ́n kì í padà innaha kalimatun innaha kalimatun wa qailuha bá ní ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ kọ̀rọ̀ ni kò sẹ́nìkan nígbà wọn ti pa yẹn kò lè padà wáyé mọ́ wa min waraihim barzakhun ila yawmi yub'athun ọlọ́run ọba ní bó ṣe wà yẹn nínú barzakhun náà wà yẹ́wà nínú sàárè títí táàbì gbé àwọn èèyàn dìde yọ́wà nínú sàárè títí ọlọ́run ọba ní ibi tí ó wà nìyẹn ẹni tí ò kú ní mùsùlùmí tó wá wà nínú sàárè ọdún wo ni tó náà ronú sàárè jẹmọ́ nílò lọ́lọ́wọ́ pàdé ayẹrẹ bá mọ̀ nílò lámọ̀ tọ́lọ́wọ́ pàdé ayẹrẹ bọ́ bá ti wá wọ sàárè yẹn tó bá ti bá ìsìláàmù wọbẹ̀ ìyà ìfòòró wàhálà lèyàn máa rí mbẹ̀ wàhálà tí ó máa kan ẹ̀mí yóò sì máa kan ara ẹ̀fọ́ wọn náà sùn tí wọ́n lò látọjú oorun tó sáré dìde tó ń mi hẹ́lẹ́hẹ́lẹ́ nígbà wọ́n lò ẹ̀yìn ẹni tó ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tẹ́jẹ́ sùn wọn mọ̀ àbójìyà lójú oorun tó jí tó mí àwọn táwà lẹ́gbẹ̀rẹ̀ nígbà tó ń jíyà yẹn lójú oorun àmà bẹ́ẹ̀ náà ni náà máa ń jẹ ọ́yà tó bá kú lórí Islam àwọn táà kọjá ní ẹgbẹ́ sàárè rẹ̀ pé ànímọ̀ pé oúnjẹ yà bọ́ọ̀ bá gbà pé ìyá sàárè ń bẹ ìyá náà ti mùsùlùm ẹni bá ti sọ pé ìtọ́lọ́ sọ táà náà bí sọ òun ọ̀gbà gbọ́ ah, òkè ṣe mùsùlùm àwọn nǹkan táàrí àti táàrí náà lágbàgbọ́ nínú tí wọ́n sọ fún wa láti jẹ́ muslim ذلك الكتاب لا ريب هدى للمتقين الذين يؤمنون بالغيب ọlọ́run ní àwọn olùgbàgbọ́ ìlú làwọn tí wọ́n gba kọ̀kọ̀ gbọ́ níta ní yọ̀sẹ̀lẹ̀ ìyá sàárè ọlọ́run ní yọ̀sẹ̀lẹ̀ tó bá ti gbàgbọ́ wọn kò ní torí bá wọn ní agbára wọn ní yá ayọ̀ lẹ́dínà àmàmù wọn lẹ́yìn tẹ́ ti gbọ́ nínú ọdọ a gbọ́dọ̀ òun náà ni kọkọ tí wọ́n sọ fún wa tí wọ́n ní yóò ṣẹlẹ̀ níjọ́ àlèkè àmà ni wọ́n ní yóò ṣẹlẹ̀ ọgbọ̀dọ̀ gbàgbọ́ ìyá sàárè ọgbọ̀dọ̀ nínú ọlọ́run ọgbọ̀dọ̀ gbàgbọ́ gbogbo àwọn kan yìí náà là ń láàfin di gbogbo ẹ dákun bá wa ẹ ti kí mójútó àwọn ọmọ ẹmọ́jà àmọ́ wò pé akéré akéré ọlọ́run bu ọdún fọ́kálukú nífà ọlọ́run bu ọyẹn obùjọ́ kan fẹ́ lómi wọ́n bí ilé ní yóò sì kú láàrọ̀ la ọlọ́sẹ̀ kan wà ọlọ́dún kan wà ọlọ́dún méjì ọlọ́dún mẹ́ta ọlọ́dún mẹ́rin ọmọdún mẹ́jọ ń kú ọmọdún mẹ́wàá ń kú especially wo tó ti bàlágà lọ́kùnrin lóbìnrin gbé ikú síwájú báyìí kọ́ ọmọ wa rí ti ìdájọ́ ọlọ́run kọ́ ọmọ wa bẹ̀ẹ́ kọ́ ọmọ wa sìn ín ọ̀kan ní àwọn ẹni rẹ̀ ọkàn jí láàárọ̀ ọba fọwọ́ tá ọmọ rẹ̀ ọmọ kékeré bí ọmọ ọdún mẹ́rin márùn ọmọ ti lọ ọwá dáwà kàkà ó ní okùnmọ̀lìmá ní yíyà ti lèlébàrí yíyà ti jáárí máa ah ó ní ikú tọ́lọ́wọ́ bá aláàníyàn pa gbogbo nǹkan ọlọ́pàá ọmọ òun láàárẹ̀ ọwọ́ fòun lẹ̀ ọwọ́ ọmọ nígbà ọjọ́ pé ọmọ lọ́kàn kọ̀ọ̀kan òun ni òjò wọn pa wọ́n ti líìsì ọkọ̀ yẹn wọ́n sì ti kọ táìmù sí àtìgbà àtàsùkò àti ibi tó máa kú sí ní hukumulima ní yàtì ní ti yàtì járí ó ní ọlọ́run ọba àwúbẹ̀ síbẹ̀ ọlọ́mọ yìí padà wá kú sí máa àdìhì bìdá ó ayé yìí ó ní kò sí ilé kan tó tẹ́yìn ọmọ wa jòkó rẹpẹtẹ pé ilé ayé àti ilé ayé ká máa wá gbádùn lókun ọmọ ya èyí nira mọ́tò kọjá pé mọ́tò yìí náà ni sábàbí ikú èyí lè kọ́lé kọjá pé ilé yẹn náà ni sábàbí ikú ẹnìkan kọ́lé tẹ́ńjọ́ ni ó sì yọ̀ lórí táìsì yóò mọ̀ wípé wọn bá ti lẹ táìsì tó ń lẹ̀ àti táìsì tọ́rọ àyẹn tó lówó òun yẹn àti òun ní sábàbí tó fi kú láyé ọkàn yọ̀ náà ni lọ́wọ́ fi rí gbálẹ̀ lọ́wọ́ jáde láyé ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa àfáàyí ni jáwárìtò wà jáwárà rọ́bà òun ṣàtánà wà jíwárí ah ó ní ọmọ yìí ó ti wá wà lọ́dọ̀ ọlọ́run báyìí ó ní àmì èmi wà láàrin àwọn ọ̀tá ó ní ń bẹ láàrin níbọ̀ àwa méjèèjì aláàní níbọ̀ títí ẹ̀ ó láwọn ọ̀tá ni níbọ̀ tó ọmọ mi dákun mọ́sàmì mójútó ẹ̀sìn ọlọ́run gbogbo téèyàn kó jọ pátá kò sí ìjó wúlò téèyàn bá ti dákẹ́ èyí téèyàn mú lọ sọ́run òun náà ni kò mójútó wọ́n ni wọ́n lè ọ nínú lẹ́ni táì ọ̀wá lè má ọ̀n ṣe pop ọ̀n faná ọ̀n taná wọ́n ní wọ́n lè nínú ẹni táì ẹ̀dọ́ bá jẹ́ pípé sáìtì ọjẹ́ ní ọmọ náwó sí ọ̀kan nínú àwọn ẹni ọ wa bèrè pé ayé náà dáàrúkùn ó níbo nílé yín ọmọ yẹn wá sọ fún àlejò yẹn ó ní kọ́ ọmọ bọ̀ wá kọ́ wá wọlé àwọn ọmọ yẹn wá kọjá ilé wọn tí wọ́n ń gbé kọjá ilé kejì ilé kẹta ó ti wá kò ní àárín ìlú ó ti wá bọ́ sí sọ fún pé ọmọ yìí àníbo nílé yín á ti nílò á lọ ó ní àti bẹ́ẹ̀ débẹ̀ nígbà wọn dé sẹ́mẹ́ntì wọ́n ní gbogbo ẹni tó bá gbọ́n tó rí ẹ pé kó tẹ̀ mọ̀ pé permanent house rẹ̀ ọ̀nà ní cemetery ọ̀nà ní ìtẹ́nilé gbogbo mùsùlùmí ilé ẹni yẹn inú yẹ̀pẹ̀ inú yanrìn nílé ẹ inú òkùnkùn ọlọ́wọ́lá àánú ẹni kọ̀ọ̀kan wà tẹ́bà jáde láyé ọlọ́mọsàjá jáde ní mùsùlùmí òdodo tẹ́yìn bá ti wá jáde láyé èèyàn àbọ́ sínú ìṣẹ̀mí mi ìṣẹ̀mí alákọ̀ọ́kọ́ nípa wà ní ayé tàbá ti kó ń bẹ́ àbọ̀ sínú sẹ̀mí mi alẹ́ àyàtò ìbàdìsàkíyà ni wọ́n ń pè é ìsẹ̀mí nínú sàárè wọ́n ní máa yẹ kún arọ́ dọ̀tà mi rẹ̀ àdìjánná nínú kọ́ jẹ́ àbàtà àdìjánná fún yàn tí yàn máa gbádùn nínú sàárè ìgbádùn wọn máa kan ọkàn yóò máa kan àwọn òfòrò tàmí ní òfòrò náà wọ́n ní yàtò bìlà àbí kí èèyàn máa sọ́fà ń kí èèyàn máa dààmú tí wọ́n máa kan ọkàn tí wọ́n máa kan kí èèyàn wà nínú ọ̀gbun náà tí ìyàwó máa jẹ̀yàn bẹ́ẹ̀ ọlọ́run máa yà wá tó já mọ̀ pé ìsẹ̀mí tó kù lẹ́yìn ikú yìí ọmọ ìyá wa ẹ̀yin bàbá wa tó bá jẹ́ ní eré tó gbọ́ lọ́ngbọ́ tó ń ṣẹbọ tó ń kírun tó ń sin lọ́hun ọlọ́run ọba aláwọ̀ máa dùn ọ́nú níbi tó wà yẹn ọlọ́run aláwọ̀ máa wà pẹ̀lú rẹ̀ ọlọ́run ọba ni wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata ọlọ́run ọba ni ẹ má máa rò pé àwọn tí wọ́n kú sójú ogun ẹ̀sìn nínú àwọn olùgbàgbọ́ òdodo ẹ máa rò pé òkú ni wọ́n bal ahya ọlọ́run ọba ni wọ́n sẹ̀mí o àmọ́ ń ni wọ́n sẹ̀mí lọ́dọ̀ yóò sàkún à ń fún wọn ní ìtí wọ́n fẹ́ risk à ń dùn wọn fari ẹyin náà ọlọ́run ni à ń dùn wọn inú wọn dùn ẹni tí ẹ̀ ń dùn jẹ̀mọ́ ìsẹ̀mí yẹn ọlọ́run ọmọ dùn wọn nínú ẹ̀mí tọ́jẹ́ pé ìdùnnú ìyá yọmọ ara wọn eré ìjà mọ̀ tí ò lè sẹ̀mí mọ́ ni ọlọ́run wọ́n ń sẹ̀mí nínú sàárè o nítorí ìgbàgbọ́ wọn lọ́lọ́run bá aláàbí ń dùn wọn nú bẹ̀ nítorí jihadi tí wọ́n ṣe tí wọ́n ń sapásẹsẹ̀ sérí ẹ̀sìn ọlọ́run àtàwọn ìwà rẹ̀ tí wọ́n wù ẹni bá ti jáde láyé lẹ́ni tí ò ṣẹbọ ọba wọn ṣẹbọ ọba wọn sóògùn ọba yé má nìyẹn dọ́dọ̀ ọlọ́run òkú oríire ọlọ́wọ́ ní faman kana yarju liqa'a rabbihi falya'mal amalan salihan ọlọ́wọ́ ní gbogbo ẹ̀ tó wá fẹ́ kú dáadáa kọ́ ya máa ṣiṣẹ́ rẹ̀ wala yushrik bi ibadati rabbihi ahada kọ́wárí fún wọn lẹ́bọ lẹ́rú kọ́mọ̀sẹ̀bọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ẹlẹ́bọ tí wọ́n pọ̀ láwùjọ wa lè ní májíìkì ni wọ́n kó sínú ilé ẹ̀ẹ́dì gbá ẹ̀rí àdó ẹ̀rí ìwo ẹ̀rí kòkò dúdú kòkò àwọn ayé igbá àwọn àgbà ìmáàmù oníṣẹ̀ṣe wọ́n pọ̀ láwùjọ wa àwọn àfá oníṣẹ̀ṣe wọ́n pọ̀ àwọn ni wọ́n bá tọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí jẹ́ wọ́n bá ti wọ́n mọ́ ní gan ni ó tọ́láwọ̀n yẹn wò pé tí wọ́n ṣe iná rẹ̀ sí lọ́wọ́ òun náà ni ọlọ́ọ̀ni ká gbàgbọ́ yóò tún gbé kankan fún abẹ́kálọ̀ lélò àwọn abẹ́rẹ̀ pé èwo làwọn fẹ́ gbàgbọ́ ń bẹ̀ torí gbogbo ọmọ yẹn náà ó ní àgbàgbọ́ mẹ́yìn bá gbàgbọ́ kò ní gbà lọ́wọ́ ẹ̀ tó o bá sì gbàgbọ́ ò nílò ẹ̀dá kò tóbi ọlọ́run bá wa tàbá fẹ́ sẹ̀mí tó da nínú sàárè ẹ̀dá bọ́kù nínú ẹbọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní innal ladhina qalu rabbuna Allah ọlọ́ni gbogbo àwọn tí wọ́n bá ń sọ pé ọ̀kan lọ́lọ́run ọ̀kan lọ́lá ọ̀kan lọ́lá thumma istaqamu wọ́n dẹ̀ dúró lérí Allah wọ́n yẹ wọ́n bò lérí la ilaha illallah gbogbo tí bá ń ṣe wọ́n Allah gbogbo tó bá dé bọ́lọ̀ ṣe fẹ́ bọ́lọ̀ ṣe kọ́ ni ọlọ́run ní màsí ọlọ́run sànù ọlọ́run yí padà ọlọ́run tó ah wọ́n mọ̀ sọ fún ọgbọ́n ti gbẹ́sìn ro ọlọ́run ọlọ́run ní sàǹparó àwọn sọ fún ọgbọ́n kan bẹ ọlọ́run ló ṣe èyàn dàmú tá lọ́wọ́ ṣe jẹ̀wọ́ ọlọ́run gbogbo àwọn tó bá gbà pé ọlọ́run tí wọ́n dẹ̀ dúró lérí ẹ̀ arísìkì wọn tọ́lọ́run fún wọn kò gbé wọn kó lérí imán àdáwò tọ́lọ́run fi kàn wọn kò gbé wọn kó lérí imán ọlọ́wọ́n bá ní tatanazzalu alayhimul malaika ọlọ́run dásìkò òkú wọn bá tó àwọn màláìka máa sọ̀kalẹ̀ ẹ̀rì wọ́n máa ọ̀nà rẹ̀ la takhafu wọ́n máa sọ fún pé ìwọ lágbájá bàbá lágbájá ìyá lágbájá lágbájá ò gbọ́dọ̀ bẹ̀rù wala tahzanu ó sì gbọ́dọ̀ banújẹ́ má bẹ̀rù bí tán lọ má sì banújẹ́ lérí tó fẹ́ fi sílẹ̀ wa abshiru bil janna má dunnú àlìjánà nílẹ̀ ọ̀kan yìí má wó bẹ̀rẹ̀ ọlọ́mọsẹ̀ fàwọn náà sínú àwọn tí àwọn màláíkà ó sọ bẹ́ẹ̀ fún àlìjánà ní máa rẹ̀ wọ́n ní tọ́ ti dákẹ́ báyìí ni wọ́n ti ṣe àyè tọ́ fẹ́ jòkó sínú àlìjánà hàn ọ́ lẹ́lùmí fi máa rẹ́rìn jáde láyé ẹ rí pé ó dákẹ́ báyìí yóò sì smile látara pé yín tó ti rí ó ti rí àwọn bẹ́ẹ̀dì àwọn ilé gbogbo àwọn properties pàǹtí ni wọn wọ́n yá mi pàǹtí ni ó gbogbo àwọn táwọn wákàtí ilé ayé wọ́n ní ká máa wá owó tá ìsẹ̀mí wọ́n ní ká máa ṣiṣẹ́ wọ́n ní ká máa kọ́lé wọ́n ní ká máa ra mọ́tò wọ́n ní ká máa fẹ́yàwó wọ́n ní ká máa bímọ wọ́n ní ká máa ní properties àmọ́ mọ́jì ó tóbi lọ́kàn rẹ̀ ju àlìkìyàmọ̀tàn lọ ẹ̀sìn ọlọ́run oníkó fún priority gbogbo iṣẹ́ tó bá ń ṣe tásìkò sọ́lá àbá tó sọ fún wọn pé ìyọ̀ muslim gbogbo ọjà tó bá ń ta tásìkò sọ́lá àbá tó sọ fún wọn pé ìyọ̀ muslim second I want to pray wọ́n máa bẹ̀ àyájẹ́ Kasali náà wà bí àjọ wà ń kọ́pẹ́ láti ogún ọdún ní máa ń jẹun ti ẹ̀kọ́ nígbà tó bá délé ni irú irú ẹ̀sìn tiẹ̀ ti wá ń le báyìí ọlọ́run ní fọwọ́ yín lónìí ni mo sọ ní ọlọ́run láwọn kan bẹ akẹ́rùn ni wọ́n àyè kan bẹ nínú ná ibẹ̀ lákò wọn sí akẹ́rùn sí ni wọ́n wọ́n lámì ìrún lérí alladhina hum salatihim sahun ọlọ́run láwọn tẹ́ wọ́n ń jẹ̀rún pọ̀ ní o àyè kan làwọn yìí wọ́n ọlọ́run ti máa gbé wọn náà àwọn tí wọ́n jàrún bọ̀ wọ́n ń kì í àwọn òwe kì í lásìkò ẹ̀ ẹ̀dàkùn sọ ti ń di ọlọ́wọ́ tí òjò kírun lásìkò sọ fọlọ́n ká gbọ́ nítorí ṣe yẹn ọmọ fọlọ́n ọba aláàní ọba ọ̀yanjú ẹ̀ tó bá jó orí bá ní sọmọ fún aláàlú fún ọlórí yẹn tó bá jẹ́ àdáwò ni ta ní ọba mú àdáwò yẹn kó lẹ́yìn ọlọ́run nínú òrùn gan lèyẹn ti bẹ lọ́rọ̀ ọlọ́run ti má dáwò kó ó fi rí kalẹ̀ oníṣùbára rẹ̀ bí ẹ̀ làálá ọkà mẹ́ta tán ọwọ́ ni ọlọ́run gbà mí là mí sàánù mi wàhálà ti dé ọlọ́run ó sì gbé wàhálà náà kó fún yẹn lọ wasujud waqtarib fèrè kalẹ̀ kọ́ rẹ̀ súnmọ́ lọ you move closer to Allah subhanahu wa ta'ala gbogbo àtọ́ bá ti fèrè kalẹ̀ islam tá n ṣe yẹn níjọ ìyàwó ọ̀pọ̀lọpọ̀ wa ìkírun bẹ́ẹ̀dẹ̀ tí wọ́n ran náà tí ò sí nílẹ̀sìn yọmọ lágùn yẹn kàrà you no pray alájà òkírun níjọ ìyàwó ti ń sẹ́mọ̀ ọlọ́run láwọn àlejò àwọn àlejò yẹn kún lójú arábìnrin kan tí wọ́n sọ̀tà rẹ̀ ní àwọn arab countries yẹ wọ́n ti múra ìyàwó fún wa lẹ́la wọn máa ń ṣèyàwó lọ́dọ̀ wọn wọ́n ti wá múra pé arábìnrin yìí pé àṣeyàwó wọ́n ti tọ́ gbogbo ẹ̀ fún ìyá rẹ̀ jí àwọn aláyé àwọn ìyá kò ní gbà àwọn ìyá aláyé yẹn tọ́jẹ́ pé ayé ti dí wọn lójú ìyá ò kí mọ́gírì kò kí ìṣá ìyàwó tó ń fẹ́ ṣe wọ́n fẹ́ sìn lọ́dẹ ọkọ òun ti kí mọ́gírì ọwọ́ dẹ̀ sùkò tí wọ́n fẹ́ bọ́ sínú mọ́tò mọ́ lọ sí hall lẹ́yìn ìṣá ìyàwó wá sọ fún wọn pé òun fẹ́ kírun màmá ni ọfẹ́ kíkíní ọfẹ́ sàlọ̀ aláàfin gbogbo àwọn mẹ́kọ̀ọ̀pù táwọn sí látàárọ̀ yẹn lọ́fẹ́ sí kíní lọ́fẹ́ wọ̀ sí dànù ó tó bẹ́ẹ̀ náà bí ọ̀dà ọmọ yẹn ní it is time for sola I must pray I have to pray it time for sola yáà yẹn ni ò tó bẹ́ẹ̀ sẹ́ lọ́mọ bá jòkó lẹ̀ sínú mọ́tò níbi wọ́n ti ń togbá tí wọ́n ń to gbogbo ẹ̀ òun bá yọ bọ́lẹ̀ lọ́ba lọ́nu yàrá rẹ̀ lọ́ba lọ́lẹ̀ yé sálùwàlá lọ́fọ́ gbogbo àwọn jàǹkà àwọn yẹn dànù àwọn kan kí nǹkan fẹ́ mọ́ fi ṣe yàwẹ́ ẹlẹ́mí ọ̀dà bíi èrè ìjọ yàwẹ́ bíi èrè wọ́nàwọ́nà wọ́nàwọ́nà lẹ́lẹ̀kulẹ̀ mọ́wọ́ lẹ́lẹ̀kulẹ̀ mẹ́sẹ̀ ilé ayé yìí náà ni káwọn yọ sáré pé òun náà wà mẹ́ ọmọ yá mi ìyàwó mọ̀ kíráka lápọ̀ fọ́ ọmọ kíráka ó kíráka lẹ́ẹ̀kẹta nígbà òkè látàlẹ́ kẹrin tó fi erí kanlẹ̀ ẹlẹ́mìí bá gbẹ̀mí ẹ̀ ọmọ ìyá mi wọ́n wá ń retí ẹ̀ pé ìyàwó nìkan ló kún gbóló tó wà nígbà wọ́n sílẹ̀kùn ìwọ́n bá tó fèrí kanlẹ̀ ó fèrí kanlẹ̀ ó ti jáde láyé jẹ̀mọ́ tí ilé ayé yẹn náà ni jẹ̀mọ́ àtọ́ tẹ́ bá ti ọlọ́run lè rásọ ìyàwó kò kí lórí kò kí ásírẹ̀ kò kí mọ́gírí ó tí mọ̀ bó ṣe ìyàwó rẹ̀ ẹ̀yìn ìyá wa ọjọ́ lọ ẹ̀yìn bàbá wa ọjọ́ lọ ẹ̀dàkùn ọlọ́run bá subhanahu wa ta'ala yín yóò yé wa pé àwọn kan náà tó wà nínú sàárè ìṣẹ̀mí kan làwọn yẹn náà ń lò ìṣẹ̀mí pákánlẹ́kì tí wọ́n ìṣẹ̀mí ìdààmú tí wọ́n tanná sí wọn láàárọ̀ wọ́n tanná sí wọn láàárọ̀ nínú sàárè sàárè yẹn gbóná ẹ̀mí wọn gbóná ara wọn gbóná wọ́n dààmú wọn fòró ọlọ́run bá a máa tanná sí wọn láàárọ̀ yu'raduna 'alayha a máa gbéná wá fún wọn iná ìgbóná bùdú wà láàárọ̀ àṣeyẹ àtìrọ̀lẹ́ àmàtàná sí wọn láà wàyáwó màtàkú mọ́ sáà ẹ̀hùn dáláyìn ayẹ̀ wàyáwó màtàkú mọ́ sáà ọlọ́wọ́n bá ní tọ́bá wá dìgbà tí àwa payé rẹ̀ adìkìlù alàfẹ́ràn àwọn aṣáàdàlà àdáàbò àwọn ọlọ́wọ́n sì wá sọ pé ẹ̀yin màláíkà gbogbo àwọn ara lè firaun àtàwọn ẹlẹ́bọ tí wọ́n tẹ̀lé firaun àti firaun náà gangan fúnra wọn ẹ lè kí wọ́n bọnú ìyà tó le jù yìí tí wọ́n ń jẹ tẹ́lẹ̀ lọ ọlọ́ọ̀lá mọ̀tánná sí wọn láàárọ̀ mọ̀tánná sí wọn nírọ̀lẹ́ tọ́bọ́ wá dìgbà táyé parẹ́ ẹ dákun ìyàwó ni ẹ jẹmọ́ ìyá kí ni ìyàwó náà ń jẹ́ ńgbà ìyá sàárè ọmọ ìyá mi ẹ dákun tó lè sọ lọ́wọ́ bá wa ẹ̀jíkà lọ lè mójútó ẹ̀sìn ọlọ́run ànábì lẹ́gbẹ̀ẹ́ sàárè méjì kan anábì ní iná ọmọ yóò azabani anábì ní wọ́n jẹ àwọn òkú méjèèjì wọ́n jẹ wọ́n níyà lọ́wọ́ wọ́n máa yóò azabani fi kẹbí ẹ̀ṣẹ̀ ńlá kan tí wọ́n kà sí òun náà ní fìyà jẹ wọ́n o ẹ̀rí eléyìí ìyá tiẹ̀ nítọ́fà òun náà ni pé yẹ́mùsì bí nàmímà ní máa ń dìde ńlé láti lọ lè dá àárín àwọn ọ̀rẹ́ méjì rú ní máa ń sòfófó yóò lè bá ìyá àwọn méjìjọ wà lẹ́rí mọ́ra wọn wọ́n bẹ̀rẹ̀ wàhálà òun wà kó láàrin wọn ànábì ní tó ṣe tó ṣe tọ́lọ̀ fífi àtàrí jẹ ìyá wa ẹ̀yìn sisters wa ẹ̀sọ́ ẹnu yín o àwọn yẹn ń jí àtàrí lọ́wọ́ báyìí nítorí àmọ̀ wọ́n máa ha dà ànábì ní sẹ́rẹ́ lẹ́yìn tẹ̀ láà ní yẹ̀sítẹ́sì ẹ̀ṣẹ̀ ńlá ni àmójú kékeré làwọn èèyàn fi ń wò láyé àwọn àwọn kan onímọ̀ amóyàn jíjà sàárè alákọ̀ọ́kọ́ shirik òun náà ni kéèyàn ọmọ ṣẹbọ àlùkúfò kéèyàn ọmọ kú ní muslim tó bá ti kú ní tó bá ti kú àti christian oyé ọmọ jíjà sàárè tó bá ti kú oyé wípé wọn náà bá wọn ṣe ọ́fíìsì ẹjọ́ ń ṣe yorùbá nìsan yorùbá nìsan tẹ́ǹdì ogun mọ́lá káàkiri táwọn obìnrin rọ aṣọ funfun máyà gbogbo àwọn tí wọ́n ṣe ẹbọ yẹn wọn ò ní tọ́ ìgbádùn wò nínú sàárè gbogbo ẹni tí máa ń lọlé ológun òṣògùn tajà òṣògùn owó oúnjẹ nǹkan má dì oúnjẹ nǹkan mára oṣù kan rọ oṣù kan kọ orin nǹkan mọ́lẹ̀ tọgbà sí agbára mí tó ń bẹ yàtọ̀ sí agbára Allah ọdẹ gbọ́ tí wọ́n ní la haula wala quwwata illa billah ìpè yọ ràn lọ́wọ́ lérí ọjà rẹ yọ ràn lọ́wọ́ lérí ọ́fíìsì rẹ yọ ràn lọ́wọ́ lérí ilékéwù rẹ àwọn ọba rìn gan mọ́lékéwù ẹlẹ́mìnrin ẹlẹ́dẹ̀ ẹlẹ́mìnrin màálù àwọn àfọ oníṣẹ̀sí pọ̀ lẹ́yìn wa wọ́n pọ̀ lórí social media rẹpẹtẹ nígbà wọn mú àgbàràmọ́nì tọ́pọ̀ áfúnṣọ́rọ́ nílọrin jòní tí wọ́n mú tọ́ta pàtà ọmọ ọlọ́mọ gbogbo àwọn àfó oníjàlàbí ti dé bá wọn torí àgbàràmọ́nì kan kí ń lo ara èèyàn ó láwọn tí ń ta àfún àwọn àfáà àmọ́ wòye sáfà súnà àfún ní bídí àwọn jálàbí ẹlẹ́bọ̀ là máa ń pè wọn àfún oníṣẹ̀ṣẹ̀ ó ní ìmáàmù lòun ó ní wàtẹ́kùláhà wàtàwàkálù aláàlá wàtàwàkálù aléhì yóò máa ń sọ yóò fatafata ẹgbàdà rí ọlọ́run ẹgbàgbọ́ lọ́run la ilaha illallah àti àwọn àrètí ń sùn kankan sókè nígbà tó fẹ́ bọ́lẹ̀ nígbà láti ẹ̀ òsì la ilaha illallah àwọn yẹn pọ̀ ayé wọ́n ti àgbáfò fáwọn ìyá alásàlásù wọn ah ọ̀pọ̀lọpọ̀ àwọn alájà tán náwó sínú ìsìláàmù àbó olówó tán náwó sínú ìsìláàmù yẹn ètò kúrò rẹ̀ tó gan ó torí àwọn gbà pé ájò yẹn àti ìsìláàmù kankan náà gbogbo ẹ̀ afọ́ọ̀ka yàsín láàárọ̀ yóò ní kọ́ wá gbọ́sẹ̀ rọ̀lẹ́ yàsín alá ọ̀sẹ̀ ńkọ́ ìṣẹ̀ṣe nítorí wà ní ìsìláàmù ni pé lakum dinukum lakum dinukum waliya din ẹ máa tẹ̀sí fi káwa náà máa sẹ̀sìn tiwa ẹ̀yẹ́ máa sin àlá àwọn máa sin kí ẹ̀yẹ́ máa pe àlá àtẹ́bá ní sọ̀rọ̀ àwọn máa jó erí ọ̀bọ erí ìnàkí igi ọ̀mísìmísìn àwọn ewé bìrànà máa gún erí ọ̀bọ àwọn ewé epo epo ọ̀bọ wọn kàlá dáadáa iná wọn káàkiri nígbà mi wọn máa wá rùn àfin káàkiri rùn àfin. nígbà mí ìgbẹ́ tó ti gbẹ sínú pápá kò sí tẹ́sù ló ní kọ́ wá tọ́ bá fẹ́ sóògùn tọ́ bá tẹ́ sóògùn kò sí tó lè jẹ ẹlẹ́mì ti jẹ̀gbẹ́ náà wọn náà lọ́lẹ́ lógun wọn sí ẹlẹ́mì ti jẹ eré èèyàn tí ẹlẹ́mì ti jẹ ọkàn èèyàn kọ́tẹ́ mọ́ ibi wọ́n bùlé lọ́wọ́ kọ́mọlá náà ni nílò wá àsìbúnà láwà níwọ̀lẹ̀ wàkílì ó ti tú ọ láti sẹ́kù gbogbo ọ̀tá tí wọ́n lé ọká àsìbúnà láhù onímọ̀lẹ̀ wàkílì ọmọ ìyá mi gbọ́dọ̀ láti agbára àdúrà sí ọlọ́run bá aláàkọ́mọ́sàjá sọ rẹ̀ ọlọ́run sànú wa o nínú tí ma mú yà sàárì jẹ́yìn oníkẹ́yìn máa ṣe sìnà wọ́n lọ́ní sìnà tí ò túbá kó tó kò láyé ọlọ́run hàn lè mọ̀ nínú sàárì tóró náà gba orí jẹ̀jẹ́ ọlọ́run wà jẹ́ ń yà lábẹ́ ilẹ̀ gbogbo ẹni tí ń gbowó èlé owó alájẹmọ́sùn wọn ni yóò di yà sàárì gbogbo tí ń sọ yìí ló ní àdéhìsì nítorí àsìkò gbogbo ẹni tí ń jẹ owó ìlú owó property property ìlú ń kó sọ́dọ̀ olóhun ṣe politics ẹ̀dá Àbújá ẹ̀pínwó ẹ̀wọ̀n ní house ẹ̀pínwó àwọn lọ lè kọ́lé gbogbo àwọn ẹgbẹ́ ìyàwó kọ́dá fún ọ tó wá dá fún ọ nínú ìtumọ̀ gan tí wọ́n gan sọ gbàgbọ́ dá fún èyàn tó gbé olówó tó ní ó ti dá fún òun tó wá dá fún sóun lómi ẹnìkan ló mú okùn nínú àwọn sàbí okùn okùn tí wọ́n kó mọ́ nǹkan ogun sẹ́mọ̀ pé nǹkan ogun dẹ̀ ní gbogbo mùsùlùmí lónìí ọ̀kan àwọn sàábì bàtà rẹ̀ wájá ọwá ló lè yọ okùn nínú pọ́pátì gbogbo àwọn aráàlú ọwọ́ fi so bàtà rẹ̀ ọkọ̀ àwọn ajáde láyé wọ́n ń pè á wọ́n ti wà ń sáré lọ́dọ̀ ọlọ́run wọ́n ti ń bẹ nínú gbádùn ànábì ní kò gbádùn sáré o ànábì ní sọ́kà lọ́wọ́ o okùn tó mú yẹn ò ní wàhálà tí ó ń fèsì lọ́hùn o okùn jàmá ìwọ́tọ̀ wà ń gbalẹ̀ ńlẹ̀ ilẹ̀ ilẹ̀ gbogbo ìlú ẹ̀sìn pin mọ́ra yín lọ́wọ́ owó tó yẹ ká fi máa taná owó tó ká máa fi mọ́mi owó tó ká máa fi rògùn lọ́sibítù ẹwọ́n ní jẹ́nẹ́rà jẹ́nẹ́rà ń sìn ọlọ́mọdé orí wàhálà jẹ́nẹ́rà owó tó nà ń bẹ̀ yóò ju ti private lọ kọ́lọ̀kọ́ gbogbo anábì ní akérò mi ní ha bí mi lẹ́dà anábì ní tẹ́ bá ń gbẹ́fẹ́ rẹ́lẹ̀ ayé gbé pẹ̀lú rọrùn ẹ bá rántí ìtì máa ń wó ilé ọlá ẹ máa rántí ikú tí máa ń gba adùn lẹ́nu yàn yóò mú ọkọ̀ lọ́fíìsì yóò mú ọkọ̀ lé nínú mọ́tò tó dáa yóò mú ọkọ̀ nínú ilé tó dáa anábì ní ẹ máa rántí ẹ lọ́pọ̀lọpọ̀ gbà pé àṣẹ ìkújọ kan nígbà wo la kú báyìí sáà ní kú lọ́la báyìí ní ìjà àdọ́dún tí ń bọ̀ ní ìjà àtúndì in the next one minute anábì àmì tó ti gbàgbé ikú yóò máa gbélé ayé bí ẹni tẹ̀lé ikú náà ni ikú yẹn padà wá dé lógidi kọ́lọ́ mọ́sá ìsánú ẹni kọ̀ọ̀kan wa wọn ní gbogbo ẹni tí ń dájọ́ pẹ̀lú ìjọ ẹni tí ń dájọ́ láàrin ìlú yàtọ̀ sí pẹ̀lú sẹ̀rí àlọ́run wọn ni òun náà yóò di àsàrè ẹni tí ń pa àyàn yóò di àsàrè nígbà tí dá ikúnlẹ̀ nílò lé kóun náà lọ lè sun kóun sàrè lóko alàsùbáàbù ni mo ń di ẹmí adábìlì kọ́pù nínú àwọn nǹkan tí máa ń láyàn kó nínú sàrè wọn ní alákọ̀ọ́kọ́ òun náà ni imani gbọ́lọ́wọ́n bá rẹ gbọ́ Allah nìkan lọ́lọ́wọ́ gbogbo tó kù lẹ́yìn Allah kò kí sọlọ́n ọ̀dẹ̀ máa sin Allah nìkan kọ́ mọ́ pé Allah nìkan kọ́ mọ́ wàrà lọ́wọ́ lọ́dọ̀ Allah nìkan kọ́ mọ́ retí orí lọ́dọ̀ Allah nìkan kọ́ mọ́ dúpẹ́ fún Allah nìkan gbogbo ìrànlọ́wọ́ tó bá ń wá máa ṣàdúrà ọlọ́run dà olóhùn ọwọ́ lọ́ọ̀ ní gbogbo nǹkan wà olóòdì sáìdì ń ṣọṣẹlẹ̀ gbogbo ohun tá ń bá ara káàkiri yẹn tá ń jágbó mọrin káàkiri yẹn á kàn dààmú ni kò lè yí ń lọ́lọ́ nǹkan padà kádàrá ti wà ńlẹ̀ ọlọ́run ní tẹ̀ mójútó kádàrá yẹn nínú àwọn tí ma láyé nínú yasare òun náà ní ká kírun sí òkú la ká pọ̀ rẹpẹtẹ nínú tó yẹ kọ́ kọ́lẹ̀ sínú wíìlì rẹ̀ yín pé tó bá jáde láyé ká bọ̀ pé àwọn àfa ńlá ńlá tó jẹ́ àwọn àfa súnà ká máa pè àwọn tó jẹ́ bọ́dà súnà kí wọ́n kírun sí ọlá sọ fún àwọn ẹbí àtàrà kọ́lẹ̀ sínú wíìlì eléyìí ní ọ̀ràn lọ́wọ́ lóòfin ní jìyà sàárè torí àdúrà táwọn tó kírun sí yàn la tí wọ́n bá ṣe ọlọ́run ọba aláà máa fi ń yọ ìyà sàárè kúrò nínú ọ̀ràn yà bàbá wa ẹ̀yin yá wa ànábì ní gbogbo àwọn tí wọ́n ń kẹrùn sókúlá tàbá rí èèyàn fọ́tì láàrin wọn tí wọ́n ṣẹbọ tí wọ́n so pàró tí wọ́n lóǹka tí wọ́n síngbẹ́rẹ́ wọn gbà nǹkan mímbọ́ lẹ́yìn àlá wọn wá jẹ́ fọ́tì wọn wá kírun sókù kan la ilà ṣàfà ọmọlá òfin gbogbo àdó àtàbà tọrọ fókun yẹn nítorí wọn ní kọ́ lọ́wọ́ bá aláwọ̀ ṣe fún lórí ọlọ́wọ́ ṣe àwọn olùwà ń gbé àrin àwọn alásàlá tó ọ̀rẹ́ rẹ̀ náà ni wọ́n wà á fi jà náà sàrẹ̀ àbí ta pé yọ̀ àwọn tẹ̀jọ́ ń ṣe náà ni àwọn náà ni wọ́n gbọ́ pé okú ni wọ́n dìde ńlẹ̀ àfọ̀jẹ́ làbí tó ń yọ lọ́dọ̀ rẹ̀ tó lè gba eh, ọ̀sẹ̀ tó lè gba àṣejẹ òun náà wá yóò mú tẹ̀sùn báyìí lọ́wọ́ yóò ṣe aláàfọ́ ọ̀sẹ̀kún tó fẹ́ dá sí yẹn ibi ọba rìn sí náà nì ó tètè jára rẹ̀ ń sìn láti sílẹ̀ ló ti bàjẹ́ pé àfà tẹ́ẹ̀ bá yí padà ìmú ẹ̀dọ́dọ̀ yín mọ́ wọn ló lòsàn ní kí ní tẹ́ gbé fún wa yẹn àwọn ó sì ń ṣe ni wọ́n gbé fún yẹn àdúrà la torí ẹ̀wádọ̀ yín kùránì la sì tọpasẹ̀ wa koran látọ̀ kan ṣẹwa koran àmọ́ ìjẹyẹ tó ẹjẹ́ gé ojú màálù sí mẹ́rìndínlógún yìí àwọn oníṣẹ̀ṣẹ̀ ni wọ́n ní mẹ́rìndínlógún bàbá aláwo lọ́pọ̀lọpọ̀ wà ń ṣéwò yẹn náwó láwà ní ẹ̀ka kan wọ́n ní wọ́n ní mẹ́rìndínlógún yẹn mọ́ bóòlù àfọ́sẹ̀ máa sọmọ bóòjú màálù mẹ́rìndínlógún tẹ́ bá ti ṣe lò lọ ṣé màálù máa fúnyàn lówó ni ṣé màálù nù lọ́sàn Inna Allaha huwa lọ́sàn aláàní fúnyàn lówó náà àwọn oníṣẹ̀sí ni wọ́n máa ń fi màálù èèyàn sógun owó àdúrà làwọn máa ń ṣe kí làdúrà owó táwọn máa ń ṣe láhàúlà wọlé àkú wọta wọláyà ọlọ́wọ́ dà lọ látọ̀ báwọn máa ka sọ́sọ̀lù bọ́ kọ́ra kọ́rọ̀ntù ọlọ́wọ́ bá aláàmà dà lọ látọ̀ bánkà máa ka kúlè láhùn máa ní kàlímọ́lìkì tó ṣe nímọ́lìkà máa ń tọ̀ṣà ọlọ́wọ́ dà lọ́la máa ṣe اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك ما كان الله سان بيسي ọ̀run rẹ̀ ọlọ́run bá ká kò sí ìkàkà fi ń bẹ nínú ìṣòro tó wà nílé ayé tí ò sádùn àdásẹ̀ èdíká béèrè èdíká sì dúró dédé ọlọ́run ní gbogbo kan wà ó ẹ̀rọ ọmọ ìyá mi tàbá ti wá kírun sí òkú látán ọmọ ìyá mi ní tá a ṣe òun náà ni pé ká gbé lọ sí tẹ́ ẹ̀yin tẹ́ ń sìnkú sílé orí ń bọ́ fún yẹn o bàbá yín tẹ̀sẹ̀ sílẹ̀ yẹn ah, ẹsẹ̀ yín rẹ̀ dáadáa ìyá yín tẹ̀sẹ̀ sí orí ilé rẹ̀ ní sáìtì ẹ̀ ẹ̀sẹ̀ dáadáa sùn àfáà yín tó kú tẹ̀sẹ̀ sí mọ́sálásí àbílẹ̀ kéwìyàn ẹ̀sẹ̀ dáadáa sùn tọ́wájú òun ló bá kọ́ lẹ̀ pé kẹsàn-án sílé òun náà ti ẹ̀ kò sí dáadáa fún rẹ̀ níbo la máa ń gbókùn mùsùlùmí lọ jọmọ́ ìtẹ́ni àwọn kiri yóò oye àwọn gan nítẹ́ nígbà àwọn kèfèrí nítẹ́ kíládé dìbò ní nítẹ́ tọ́jọ́ pàwọ́ gangala nítẹ́ nígbà wá di pọ̀pọ̀lọpọ̀ àwọn olóòsàn náà àwọn náà sì òkú wọn sílé sẹ́pẹ̀ ilé làwọn mùsùlùmí làwọn náà bá bẹ̀rẹ̀ rẹ̀ òkú òkú wọn sì lalẹ̀ wò níwájú ilé níwájú ilé gangan níbi faranda àti wọlé ẹ̀ mọ́tò ń ṣe ní ilé ilé ilé ilé àti gbogbo àwọn sọ̀rọ̀ títẹ́ ní ilé ògùn náà àwọn àlàyé ni wọ́n ní gbogbo ilé àti ẹgbẹ̀gbẹ̀ náà àníbi sọ̀rọ̀ sọ́lá ń lọ pé tábà ti dé ìtẹ́ ká máa ní asalaamu alaykum ahlẹ̀ diyar minal muslimina wal mu'minin minal mu'minina wal muslimin àníbi ní tábà ti dé ìtẹ́ ẹni aláàfin ọlọ́run kọ́ máa bẹ́yìn tẹ́ wà ń bí o ahlẹ̀ diyar ẹ̀yin ara alẹ́ yìí ìmọ̀lẹ́ tiwọn ìtẹ́ ilé àwọn àlàyé ńkọ́ ilé ìwọ lọ́wọ́ kan sínú wíìlì ẹgbẹ́ àwọn ọmọ rẹ̀ tó bá ti dákẹ́ tó bá ti kírun ṣe ọ̀la tán kan gbé ọlọ́tẹ́ nítorí àǹfààní tẹ́ kò sáwọn tí ó wá sí tẹ́ tí wọ́n ní sàdúrà fáwọn tó wà ní tẹ́ lójoojúmọ́ ni wọ́n sì máa gbóòkú wá tẹ́ ìwọ náà wà ń bẹ̀ ń bẹ̀ lójoojúmọ́ ni wọ́n ní asàlámù àlékún asàlámù àlékún asàlámù àlékún alẹ́tìyà asàlámù everyday ọwọ́ á lo bíi two thousand years nínú sàárè yẹn kó tó di bó pátápátá nígbà kan wá jẹ́yẹ̀ pẹ̀lú náà táwọn ojú sàárè rẹ̀ sì wà ń bẹ̀ àlàáfíà wọn máa bá ọ títí tí wọn ò fi ní lo tẹ̀yẹ̀ mọ́ ọwọ́ lo two years níbẹ̀ lójoojúmọ́ ni wọ́n ń pé asalaamu aleykum ahlẹ̀ diyaari asalaamu aleykum àlàáfíà ọlọ́run kọ́ máa bá yín ẹ̀dàkùn sí ìyá sàárè ọlọ́run ní sẹ́yìn fún tí wọ́n ń rọ́ ọ̀dù àdúrà lé ní ojoojúmọ́ kọ́lá níbi tàbá kọjá lẹ́gbẹ̀ẹ́ tẹ́ kásàdúrà fún wọn wọ́n yín náà insha Allah bikum lahikun nígbà àwọn náà ń bọ̀ wájọ́ yín o kí là ń gbọ́ yẹn ètò wọn nígbà wa náà àwọn àmọ́ darapọ̀ ọmọ yín á padà kúrò nílé àwọn àbọ̀ sí ọdọ yín wọ́n fẹ́ kọjá ní tẹ́ ànẹ́bìnrin ká máa ṣàdúrà ọkọjá ní tẹ́ ó ṣàdúrà fáwọn tó wà ní tẹ́ ẹgbókù lọ tẹ́ ó ṣàdúrà fáwọn tó wà ní tẹ́ ìwọ wá sí ní tẹ́ bàbá rò sí tẹ́ ìyá rò sí alájà ò sí ń ó jòkó ni pé ibi ibi ni kẹsì ń sí àwọn wọ́n ní wọ́n lè ìyá rẹ̀ kú ó gbé lọ́tẹ́ ó lè ju òkú ìyá rẹ̀ ẹ̀dàgbọ̀n ẹni bá gbòkú lọ́tẹ́ tó lè ju òkú nù ní àbó gbé lọ́bi tó yẹ kó gbé lọ. ànábì àmà gbòkú lọ́tẹ́ sọ́nà ànábì nìyẹn orí ńláńlá ni tọ́jú pé yọ́ọ̀ràn yàn lọ́wọ́ bí ìmọ̀ bẹ nínú sàárè tí wọ́n bá sèèyàn tán gbàrà wọ́n ní kámọ́ ti lọ kámọ́ ti lọ ẹ bá ti da yẹ̀pẹ̀ bó mọ́lẹ̀ sí okòwò nìkan àtìṣe àtiwà rẹ̀ ká tó máa lọ ànábì ní ah, istaghfiru li akhikum ẹ má gbàgbé láti tọrọ àforíjì hàn wọ́n sanu láwùjọ tẹ̀síbíyìí ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ́hùn bàálà kó mú lẹ́nu dúró tó bá fẹ́ dáhùn béèrè fàyín náà àánà israel torí wọ́n béèrè béèrè lọ́wọ́ ẹ̀ńsẹ̀ o ẹni wọ́n béèrè béèrè lọ́wọ́ ẹ̀ sókù ni ẹ̀ àbí tó ń sẹ̀mí mi wọ́n ní tí wọ́n bá wọ́n ní tá a bá gbé wọn sínú sàárè báyìí sàárè yìí máa fẹ̀ ní dèdè ibi tí ojú rẹ̀ máa ma tó bá wà láyé wọ́n máa fẹ̀ àwọn màláìka méjì wọn máa bọ̀ wá fáyọ̀ jìdì sáàni wọ́n máa gbéjò kólẹ̀ ọ̀yẹ̀sàlá ni wọ́n máa béèrè mọ́rọ̀ búkà ìmọ̀ ni wọ́n kọ́kọ́ béèrè ta ni ọlọ́wọ́ bá tí wọ́n ń sìn láyé tó bá ti jẹ́ pé òun ṣe Ṣàngó òun bá wọn ṣe ẹ̀yọ̀ òun bá wọn ṣe Ọya òun bá wọn ṣe òṣàjílé ha ha lọ́sọ ha náà lè sìn wọ́n máa lẹ wọ́n ni wọ́n máa la òdòrọ̀ gbáà wọ́n ní gbogbo ẹ̀dọ́ ọlọ́ni ọgbọ̀ lẹ́yìn àlejò ti tẹ̀yẹ nìkan ó bẹ̀rẹ̀ wàhálà nìyẹn yóò mọ̀ wá sọ́fà yẹn tá yóò fi parẹ́ nígbà tí èsè muslim kéèyàn má kó lè ayé ní muslim wàhálà ni o wọ́n ní ẹni tá wí yìí tó bá díjà kìí àmọ́ tọ́lọ́ bá gbé dìde yóò sọ̀rọ̀ wọn gbére bàbá fún pé fẹnu kò sí àkọọ́lẹ̀ kan múnú tẹ́lá ọlọ́ ànábì ò ṣerú ẹ̀rí àwọn sàábé wọn ṣe tó bá ti ní àdúrà tó ṣe fókù ọmọ adá sàdúrà fókù rẹ̀ àbíkọ́ sọ fáwọn mùsùlùmí pé ìgbàtẹ́ bá tẹ́lá ti bàbá mi máa fi ṣe àdúrà fún ànábì náà máa ń lọ tẹ́lẹ̀ máa ní sàdúrà fáwọn tó wà ń bẹ àdúrà ń bòkù Allahumma igfir li ali bàkàyè lè bàrẹ̀ kàtì ànábì àni ọlọ́wọ́ bá àwọn wọn tó wà ní bàkàyè ní sẹ́mẹ́ntì bàkàyè ọlọ́mọ sábà ní fèrèjì tọ́rọ̀ bá wá rí báyìí jẹ̀mọ́ kò láà ń jòkó ọjọ́ mẹ́ta kò síjọ́ mẹ́jọ kò síjọ́ méje nígbà tó ọba ọ̀yọ́ kú kúndí òní ọba ọ̀yọ́ ọba lamidi àwọn bàbá kan bẹ tí wọ́n interview èmi wò ní social media àwọn bàbá yẹn wọ́n ń sun ara wọ́n lùlù wọ́n tàǹsí gbogbo ẹ̀ wọ́n ní bàbá ìwò lẹ̀ ń ṣe lẹ́nìí wọ́n ní à ń ṣèjé ni wọ́n láwọn ń ṣèjé fún ọba wọn ẹ̀dàkùn ó wà nínú fa wọn àbí nínú ẹ̀sìn Islam níbo lẹ̀jọ́ wà wọ́n náà ń ṣe eight days níbo lẹ́tìrí inú tíra o nígbà tí kọ̀díjà kò yàwó ànábì sáà ànábì ìṣẹ̀jọ́ amúsà kú sáà ànábì ìṣẹ̀jẹ́ àwọn àtàtẹ́ǹtì wọn lẹ́lẹ́dà bàbá tó kú ẹ̀sìn nípa nígbà tó ń fi ìhánṣẹ́ wọn lẹ́lẹ́dà gbàǹgbà ọjà bàbá síbẹ̀ àti èjì 91 àtijọ́ 56 ẹ̀wọ̀n sọ̀kù kílódé tẹ̀sọ̀kú kílódé tẹ̀sọ̀kú ọmọ ọdún méjìlá tó sóhun èsè mùsùlùmí kílódé tẹ̀sọ̀ fìdáwò fún ẹbí àwọn àfáàyìn ní lóde tó jẹ́ pé àgbàlagbà náà wọ́n ṣe fìdáwò fún wọn ṣe fìdáwò fún ọmọ ọdún méjìlá ṣebí wọ́n jọ wẹ òkú méjèèjì náà ni wọ́n sì jọba sọ sí wọn láàánú ọdọ gbé wọn lọ tẹ́ni ó sì wáá débi fìdáwò tó wáá débi àgbàlagbà làá ṣe fìdáwò fún a kì í ṣe fìdáwò fún ọmọ kékeré nígbà tí ò sínú ẹ̀ ọ̀ bísílẹ̀ sínú ìsìlámù èyí tọ̀hún náà tó ní tí ń láàgùn yòbọ̀ lọ tí ń lọ tí ń bọ̀ náà tó lọ́hún ṣe fìdáhùn náà àwọn èèyàn jẹun wọ́n jẹun sàárà tán ń béèrè pé ọ̀nà bò náà gbà ọ̀fẹ́ gbowó lọ́wọ́ ọ̀fẹ́ wọ́n ṣe sàárà ọ̀fẹ́ gbowó tí ìmọ̀ fún alibálà lówó sí ìmọ̀ kó bàtẹ̀ ìgbà tí ó ṣe sàárà àbí sàárà nìyẹn ọ̀fẹ́ fi ìyá rẹ̀ sí bísínẹ́sì ní ìyá kòfó ìyá irin sílífà ìyá Fatima wọ́n ti jọ lọ̀jẹ̀ fún wọ́n ti jọ náà ti dáwó òun náà fẹ́ gba àjọ tiẹ̀ ni wọ́n fi ìyá rẹ̀ pawó ẹ̀bọ́ kan ló kú ní ilẹ̀ Yorùbá yìí ọkùnrin nífá àti ìyá rẹ̀ dákú ni ní máa sọ fún wa ọ̀rẹ́ rẹ̀ pé ìyá ti lọ o ìyá ti kú o ọyá ẹ máa lọ́wọ́ o àyàn bá ń sẹ́ndì one million two million ẹni tó sẹ́ndì màálù ẹni tó sẹ́ndì òróró lọ́ba kú láì sínú Elliot ní máa ń lọ nígbà òde jẹ̀ fún sáré pé kò sẹ́nì kankan wájú ilé ìgbà tí ó wọlé ó bá ìyàtọ̀ fún ìyàlẹ́kọ̀ọ́ lọ ní wọ́n pé ìyá ìtòrò lọ ọdẹ̀ disappoint you ní ti rìn tí kí àyẹ̀ okú kó lè fi àyẹ̀ fawó ìsá àwọn ọmọ tẹ́ńsẹ̀ yìí nìyẹn ọlọ́mọdé abirú ẹ̀ àwọn alágbàkú ọmọ ìyá rẹ̀ kú ẹ̀ ń jó ìyá rẹ̀ kú ẹ̀ ń lùlù ìyá rẹ̀ kú ẹ̀ ń ṣe pátí orí rẹ̀ ò kò pé tọ́mọ bá fèlì ní skul ọ̀gbọ́n ọmọ kọrin bọ̀ wálé ọmọ ya gbogbo alámọ̀ pé ẹ̀tẹ̀tẹ̀ mójútó nǹkan kan tí ń ṣe kíní nǹkan tí ń sọmọ yẹn f9 ọdẹ nǹkan oníbọ̀ wọlé nígbà tí ìyá rẹ̀ kú tọ̀ wá ń jó eré ìwò pé nìyẹn ìyẹn bẹ nínú sàárè nínú òkùnkùn ọmọ tí ń ṣe ń bẹ ọmọ irú àdáwò tó kàn ń bẹ ọmọ bọ́ wà nínú kẹ ọmọ wà nínú yà tí làwọn jó fún wọn lùlù mùsùlùmí ẹ̀ lọ bí òkú o wípé wọ́n ní wọ́n fẹ́ sòkún bì kan àtijọ́ mẹ́ta àtijọ́ mẹ́jọ àti fìdáwò àti wọ́n yẹ̀yìn padà kankan náà gbogbo ẹ̀ nínú sẹ̀ríà bídíà ni àdádálẹ̀ ni a kì í ṣe táwọn mọ̀lẹ́ bá lówó wọn lè kọ́ mọ́sálásí fún ọ mọ̀tí máa ń kírun mọ́sálásí yẹn ládàá wọn bọ̀ nínú sàárè wọ́n lè gbẹ́bọ̀ wò fún ọ ìṣe wọ́n lè kọ́lé kéwú àwọn ọmọ rẹ wọ́n lè sponsor àwọn afẹ́sìn wọ́n lè tẹ̀tẹ́rà táwọn ẹ̀ máa ti ń kà kọ́mọ ládàá fún ọ nínú sàárè wọ́n lè kọ́ ilé ńlá kankalẹ̀ kan ní ilé ńlá yóò gbogbo àwọn fan àwọn tó jẹ́ àwọn widows rẹ́ńtẹ́jì tẹ́bá ti gbà ń bẹ̀ ẹ máa ná lérí àwọn widows àti orphanage ló kọ́ rẹ léèyàn pè rẹ ju gbogbo ìranù tí wọ́n ṣe yẹn lọ. wọ́n ti wá pé ẹlòmíì gan ní ọ̀sán fáwọn ọmọ ìpè tóun bá kú o kánjá ayé ọgbọ́ kánjẹ́ kọrùn ó ṣe kíní kọrùn ọmọ. ọba dénú sàárè ọ̀tún ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀dá kòtò kìyàmà lọ́wọ́ wọ́n wà ní sàárè yẹn jẹ̀mọ́ tọ́wọ́ padà ayá ọlọ́wọ́ pàṣẹ yóò jí màláíkà tí ma ń fún yẹn tí ma ń fẹ́ mi sí yàn la ọlọ́wọ́ jí àwọn màláíkà tí wọ́n kàn fèrè ọlọ́wọ́ jí pé ọya bọ́wọ́ ti jí báyìí fọ́n tọ́wọ́ ti ọjọ́ náà ni pè ní yawmul kiyama ọjọ́ alìkìyàmà onígbè ní yọ́mù ààfẹ́rẹ́ ọjọ́ gbẹ̀yìn tí ọ̀sọ́jọ́ mi lẹ́yìn rẹ̀ wá yọ́mù kọ̀dọ̀ yọ́mù dì ọjọ́ ìdájọ́ tọ́lọ́wọ́n bá aláàmọ́ adájọ́ ọlọ́wọ́n bá ní yàwó ma yẹ́kú mú náà sọ̀rọ̀ rọ́bìlì àlẹ́mí ọlọ́wọ́n bá ní ìjọ yìí gbogbo ẹ̀dá ní ó dìde fọ́lọ́hun ẹnìkan ní mìs gbogbo alánàró ọ̀rátàn ọ̀fáàtà àníwọ̀bàtà ní òhò lásìkíní lámànàró ìyàwó àyíṣà wọn sọ fún ànábì pé ṣé àwọn èèyàn ní máa wọ abẹ́ ara wọn jọ ànábì abẹ́ Ah. nǹkan bá kálukú jọ́ta wí ìyọ́kọjá kéèyàn máa wọ ọjọ́ tẹ̀yìn ọ̀rẹ́ ọmọ ìyá ẹ̀ your brother your sister your ọ̀dọ̀ run away. wọ́n mi hi wà abi you see your mother wípé mama mami a sì sáré lọ wà my father wà dẹ̀ máa sáré lọ. orí ti hi wà bá ní my son wà dẹ̀ máa sáré lọ ọ̀rọ̀ kọjá pé bóòlù sọ wọn ṣe bóòlù ọ̀rọ̀ rẹ lé kálukú ọmọ tirẹ̀ ta eré ara ẹ̀ ìkúlé múrí mẹ́nu yàwó ọmọdé ṣáánú yogi níyì iná ọlọ́run lọ́wọ́ ní ó ti ń bẹ lọ́ọ̀kan yìí ìtajọ́ ni àwọn sẹ́ta ti sílé ayé ni èèyàn ẹnìkan ọmọ bí tọ́lọ̀ rẹ̀ ọjà sí débò tẹ́nìkan máa wá dúró fẹ́nìkan jẹ́ ọmọ béèrè pé báwo wá ni dáàdi báwo ni mami báwo ni brother báwo ni sister my son my daughter ọlọ́run bá níjọ́ yẹn máa sáré ká ni tábàtí wọ́n ń sáré lọ bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba aláwọ̀ padà wá sànú wa oye pẹ̀lú anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tàbá ti dìde kó nínú sàárè anábí ọ̀wá dìde aṣàfáàtọ̀ ọ̀dúnmọ́ anábí ó sì pẹ́ wa gbogbo alámọ̀lọ́dà àwọn anábí ọlọ́run pé kádà fún gbà wá kálà wa wàhálà yìí pọ̀ kọ́lọ̀wọ́ adájọ́ wàhálà yìí pọ̀ kọ́lọ̀wọ́ adájọ́ òrùn yìí pọ̀ eré ìdúró nípa wọ́n ní gbogbo àwọn tí wọ́n jẹ́ kèfèrí wọ́n nàró fún fifty thousand years fifty thousand years ni wọ́n fi nàró lérí ìdúró àníjòkó kò síbi tó fẹ́ jòkó sí òtàwọn tó wájú olùgbàgbọ́ òdodo tí wọ́n bá ìmánì kó lé ayé tí wọ́n sínú ẹgbẹ́ òkùnkùn tí wọ́n sínú ẹgbẹ́ aláwọ̀ tí wọ́n bá wọn sọ̀gùn tí wọ́n bá wọn ṣẹbọ tí wọ́n sẹ̀sìn mílẹ̀ ìsìláàmù dáńgbà láìláha ìlàlá dáńgbà gbọ́ wọ́n ní ìtàwọn fi dúró kò ní ju àsìkò tí mẹ́lá àárín ìrun zórí sí àṣírí lọ Allahumma ij'alni minhum ọlọ́mọsáfì mí náà sáàrin àwọn yẹn ọlọ́mọsáfì wọ́n náà sáàrin àwọn years ni wọ́n fi nàró ọlọ́mọsá ànábì ọ̀wá sípẹ̀ yóò bẹ̀ lọ́wọ́ ọba ife kọ́ lọ́wọ́ adájọ́ yóò fẹ́ níkalẹ̀ yóò ma kí ọlọ́run yóò ma yin ọlọ́run ọlọ́run ni ya muhammad erifa farasa wọ muhammad gbérí sókè wọ́n alak sọ tó ti wọ́ agbọ̀n tó n'i ti afọ wọ́n ṣe fàṣọ ṣáfà lẹ́yìn wa wọ́n wọ́n wò fáwọn mọ́ sákòlẹ́tì mawazin wọ́n wà fẹ́ iṣẹ́ sí rọ́díà ẹni tí iṣẹ́ rẹ̀ bá tẹ̀sùn wọn bọ̀ ní àlìjẹ́nà wọ́n mọ́ ní khaffati mawazin ẹni tí iṣẹ́ bú rẹ̀ bá tẹ̀sùn wọn fàwọn mọ́hó háwìyà ọlọ́ni ìyá rẹ̀ tí ó tọ́jú ẹni háwìyà ìbẹ̀rẹ̀ ájú sí wọ́n máa dúdá kama hìyà ọlọ́run bá ní ẹ̀mọ́ náà ń pè ní háwìyà ni ọlọ́run ní náàrọ̀ hàmìyà ọlọ́run iná yẹ gbóná o ọlọ́mọṣẹ́wà lọ́mọ náà fọlọ́n sànú ọ̀rọ̀ ìjà lè kí á mọ̀ ń bọ́ o má dá ó fi pé sọ́dọ̀ ńlágbára láti dá wa padà agbára tó fi dá wa sílẹ̀ ayé tá a fi pọ̀ báyìí agbára náà ló fi gbé wa dìde tá a fi pọ̀ àbọ̀ mọ̀ pé agbára yìí kù síbẹ̀ ni wọ́n dá ó tójú àlùkè àmà tó ọba fi dá tójú àlùkè àmà wọ́n ní ọgbàgbọ́ náà nìyẹn ò ní ràn láwẹ̀ torí ìmánì nìyẹn kọ́ nínú àwọn òpó Islam kéèyàn tó máa kéèyàn kó tó máa gbà rẹ̀ níparí ọ̀rọ̀ mi ẹ̀yin bàbá wa wọ́n ní ànábì ó ṣípẹ̀ àwọn màláíkà ó ṣípẹ̀ àwọn ànábì ọlá ó ṣípẹ̀ àwọn àlùfáà òṣìpẹ̀ àwọn tíṣà wọn bá kù díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n wọná ọlọ́wọ́n bá aláwọ̀ ní kan àwọn ànábì ọlọ́run ṣìpẹ̀ wọn pé ẹ̀yọ̀ǹda alágbájá wọ́n bẹ̀bẹ̀ náà ni o pé ọlọ́run sì yọ̀ǹda alágbájá yọ̀ǹda alágbájá àwọn àfáà wòlíì ọlọ́run ọba tí wọ́n jẹ́ àfọ́tọ́lọ́run àfọ́tọ́lọ́run àfọ́ onímàn àwọn náà ṣìpẹ̀ nígbà ẹ̀yọ̀ǹda alágbájá ẹ̀yọ̀ǹda alágbájá ẹ̀yọ̀ǹda alágbájá àwọn mọ̀láìka náà sì tiwọn tí kálukú wá ṣìpẹ̀ tán aláwọ̀ wá sọ pé gbogbo ilẹ̀ ti ṣìpẹ̀ èmi ọlọ́run fúnra mi náà fẹ́ ṣìpẹ̀ nítorí wá wù اللهم fàwọn náà sínú àwọn tó من ṣètò ìjọ náà man dalladhi yashfa'u indahu illa bi'izni ẹnìkan ò ní ṣe pé àtọ́kọ́ kọ́lọ́dọ̀ ọlọ́run ọba aláàdá yóò gba permission wípé ṣé kí n sì pẹ̀ ọlọ́run ni ọyá sì pẹ̀ tọ́bọ́ wá sì pẹ̀ ọlọ́run àgbà pẹ̀ ìtọ́bẹ ní pé àárín òun àti ọlọ́run gbọ́dọ̀ dàrú tọ́bá ṣe ẹ̀lẹ́ni tí ó sì pẹ̀ rẹ̀ gan-an níjọ́ náà tí àárín òun àti ọlọ́run ọba dáa tọ́bá ti dọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ò ní gbà sí pẹ́ kò ní fún ní permission tó jẹ́ pé ilé ayé ń bí òbùkátà sọ́lọ̀ wọn bá nínú sàárè òbùkátà sọ́lọ̀ wọn nìkan ní òkun bẹ́ẹ̀ nígbà ìkẹyàmọ̀ òbùkátà sí àlá àlá yẹn má jẹ́ àrìn wọn àti ẹ̀mọ́jẹ́ oṣù kínní mọ́jẹ́ ọ̀dà àrùkọ tó kù láyé ọlọ́run bá ní lẹ́yìn ìgbà tí wọ́n bá sì pẹ̀tán àwa rìn ní orí asọ́rọ́ọ̀tì asọ́rọ́ọ̀tì òun náà ní afárá asọ́rọ́ọ̀tì táwọn bàbá wa ń jẹ́ ọmọ wọ́n ní orí iná jẹ́ àdámọ̀ lọ́wọ́ yẹmúrú kúlù ìsáni alẹ́ gbogbo èèyàn ni ó sì kọjá lórí rẹ̀ ọwọ́ tínrín bí inú rírí ni wọ́n ń yọ bọ̀lọ̀bọ̀lọ̀ gbogbo ẹ̀dá ọlọ́run ni ó sì wà kọjá ń bẹ̀ ọlọ́run bá ní wọ́n ń mí kùnmí láwá dìdò ha ọlọ́run bá ní gbogbo yín kò sẹ́nìkan ní ìjọbọ̀ ẹ kọjá ní eré afárá yẹn torí lẹ́yìn afárá yẹn làdìjẹ́ náà ṣẹwárí ìsàlẹ̀ afárá yẹn òun náà níná

ẹni tó bá nígbàgbọ́ wọn ni yọ kọjá bí mọ̀nàmọ́ná ẹni tí ń sokùn ẹbí yọ kọjá bí mọ̀nàmọ́ná gbogbo ẹni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ wọn ò ní pẹ́ mbẹ̀ wọn fi kọjá ẹlẹ́mí ọmọ fà ẹlẹ́mí ọjà sínú ẹ̀ yọ jà sínú náà tẹ́wárí tọ́ba díjọ́ lè kíámà ìpín mẹ́ta náà wá ní ìpín alákọ̀ọ́kọ́ kí ó ti parí ọ̀rọ̀ mi ànásù tàlátàtù àsùnà ìpín mẹ́ta náà ní nínú pin ọwọ́ gbẹ̀yìn ẹlẹ́kẹta gbẹ̀yìn ẹni kọ́lọ́ mọ́sá fẹ́mi àfẹ́sì ọmọ sàdúrà lérí ẹ̀ al-mukhalladuna fi an-nar àwọn tí ó wọná gbére tí wọ́n ní jáde nínú náà tí wọ́n bá ti wọná òun náà ni gbogbo ẹjẹ́ bá ti ṣe muslim àti mọ̀náfìkì inú muslim sọ̀rọ̀ pé òun gbàgbọ́ nù ṣẹ̀ṣẹ̀ nǹkan bá wa lọ mọ́kà àdúgbà rẹ̀ ni ní ti bàtẹ̀ sọ́wọ́ lọ́wọ́ alájẹ́ aláwo ẹ̀hẹ̀ àwọn yẹn wọ́n sì ọlọ́wọ́n bá ní lẹ́dínà káfàró àwọn tá a wí wọn ò ní jáde nínú náà sábà ti wọlé wọn ò ní jáde ọlọ́wọ́n láwọn kèfèrí wàzọ́ lamu ọlọ́wọ́n bá ní àwọn ẹlẹ́bọ wọ́n ṣẹbọ wọ́n ṣàbòsí lámùyẹkún ní lọ́wọ́ lè yàgbẹ́ fẹ́ra láhùn ọlọ́wọ́n lọ́wọ́ ní fẹ́rí jì lọ wọ̀lá alẹ́ àdí tọrí nǹkan òun ò sì ní tọ́mọ sí ojú ọ̀nà ilá tọrí nǹkan jahannam lẹ́yìn kún wọ́n darí wọn gbọ́jú ọ̀nà jahannama khalidina fiha abada ọlọ́ni wọ́n wà wà ń bẹ́ gbére àní jáde má gbére gbére yẹ yọ ọmọ wà ní ọpọlọ rẹ̀ gbére ọwá torí pàró ọtọ̀rẹ́ olùdè gbẹ́rẹ́ òka ọwá wọ̀nà gbére nígbà sí ó lè ọgbà nǹkan mí gbọ́ wọn sí ẹ̀sìn mí ọlọ́sọ́rù ọlọ́wọ́n bá ní àní jáde má wọ̀kà ní yẹsìnyọrọ ọlọ́run bá ní ọ̀rọ̀ ọ̀rùn fún bẹ́ẹ̀ láti fi wọ́n sínú náà gbére from four past one sixty nine àwọn alákọ̀ọ́kọ́ ni èmi àti ọlọ́run níjà wà nù wọn àwọn ẹlẹ́kejì tá a fẹ́ kà yín náà ọlọ́run níjà wà nù wọn àlẹ́bí yẹn kò lónà náírà kọ́bílẹ̀ jẹ́nà asáàbùl kàbáyé àwọn tí wọ́n ṣe bọ́ wọn ò dẹ̀ ṣẹ̀ṣin mí lẹ́yìn Islam wọ́n gba aláìláyé lágbọ́ àmọ́ wọ́n ṣe àwọn ìṣẹ́ ńláńlá kan nínú ayé tọ́lọ́wọ̀n fèrè jì wọn wọn ò túbọ̀ kán tó kù láyé ọlọ́run dẹ̀ fèrè jì wọn lọ́wọ́ àforíjì ọlọ́run bò lé wọn bá lé àwọn òun náà ni àwọn tọ́jú tí wọ́n pa ọlọ́run òfèrè jì lọ ẹni tó ṣèṣìn náà ọlọ́run òfèrè jì lọ ọlọ́run òfèrè jì ní ẹni tí ń gbowó èlé gbogbo àwọn ìṣẹ́ ńlá ládàá máa ṣe kámọ̀ ṣe yáṣẹ́ bábá kámọ̀ ọkọ kóbìnrin ọyẹ arí nínú lé pé tó bá ti wo lòun ṣe lábẹ́ ọkọ ọkọ yóò báyọ̀ padì kò lè ránṣẹ́ kò lè yóò jáde kò lè dágbére yóò wọlé kò ní dákẹ́ yọ máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ wọn yọ dákẹ́ ó ti yọra ẹ̀ kúrò nínú àṣẹ ọkọ ìdúró àwọn eléyìí wọ́n tọ̀ náwó kan tó wà ní sẹ́nà ẹ̀yọ́ máa yá mi gbogbo àwọn tango owó èlé tango tẹ́tẹ́ ẹlẹ́tẹ́tẹ́ nìkan bẹ́ẹ̀ gbogbo àwọn èsè ńlá ńlá gbàngbàngbà yẹn wọ́n ní irú àwọn eléyìí wọ́n padà kúrò nínú ná àmọ́ wọ́n kọ̀ wọ̀ náná anabi sallallahu alaihi wasallam anabi yá àkọ́jú mi nà náà rẹ̀ ànábì ni wọ́n padà mú jáde nínú náà yọ́ padà jáde nínú náà mọ́nká náà fi kọ́lù mẹ́sìkọ́lù sábà ti mìíràn ìmá gbogbo ẹni tó bá ní ìmá tó gbàdá ìlà ìlà gbọ́ tí ó sẹ̀sìn mí tí ó sì bá wọn ṣe oògùn tí ó ní ìgbàgbọ́ náà agbára kankan ó gba aláàgbọ́ fóun lọ́ba tá a máa sìn láti mọ wàrà lọ́wọ́ lọ́dọ̀ ìyá kan náà àbúrò wa ìyá kan náà sáré rẹ̀ òṣèké ní ọ̀dà àrúgbó tó kò láyé àmọ́ ìmọ̀ ṣe sùn ìmọ̀ mutí ìmọ̀ jáde ìmọ̀ kó àwọn ìlà kan ìmọ̀ ṣe yahoo tí máa ń ṣe ìbúbá àti yẹ tí máa ń ta tẹ́tẹ́ ọlọ́run wà fèrèjì tó láwọn kan mẹ́tọ́ ọlọ́run fèrèjì yẹn torí gbogbo ẹ̀sẹ̀ táwé àforíjì ọlọ́run ọba wọn ni yóò wọ̀ náà yóò ṣe wà ní jẹ́nà oyin yóò ṣe wá wà ní jẹ́nà ọlọ́run nìkan mú jáde nínú náà tó bá dá àwọn àsìkò kan ìfẹ́ kó jáde gbogbo àwọn tí wọ́n nígbàgbọ́ ní ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ìyọ́mọ̀ ìyá mi ọlọ́run mọ́sẹ̀ àtẹ̀mí àti ẹ̀sà àárín wọn òun làwọn tọ́jú pé tí wọ́n bá ti wọnú àdìjẹ́nà àní jáde má wọ́n wà àdìjẹ́nà níbẹ̀rẹ̀ ọlọ́run bá ní kọ́ọ̀lọ́lọ́ ọlọ́wọ́n bá ní kọ́ọ̀lọ́lọ́ ẹ̀rì kọ́ọ̀lọ́lọ́ kọ́ọ̀lọ́lọ́ ọlọ́wọ́n bá ní Allah sọ pé hádà yawmu yanfa'u sadiqina sidquhum àwọn olódodo tí wọ́n dúró tòdodo láyé tí wọ́n dúró lérí Islam ẹ̀sìn òdodo níjọ́ náà wọ́n ní òdodo tí wọ́n dì mú yẹn wọ́n máa ti wọ́n láǹfààní láwọn jannatun tajri min khalidina fiha abada àwọn náà máa bẹ nínú àlìjẹ́nà ìgbére radiyallahu anhum ọlọ́run ti yọ́nú sí wọn wọ́rọ̀dù ani àwọn náà yọ́nú sí tọ́lọ̀ sí fún àlìjẹ́nà zalika al-fawzul azim ọlọ́run bá ní eléyìí ní èrè tó ga jù tí wọ́n jẹ èrè tó ga jù tí wọ́n jẹ èrè wo ni wọ́n jẹ òun náà lè rí àlìjẹ́nà ọmọ ìyá mi everlasting life ni o yàrá rò dáadáa ìrìn àjò rẹ̀ torí gbogbo yìí tó ti ṣe bọ̀ tó kù díẹ̀ káàtó tó lè sọ́dọ̀ ọmọ náà ọ̀nà tó wà ń ta yìí ló sásọ dákùmọ́sà ìtúbá dágbére fún bọ̀rìṣà dágbére fún ogun ẹbọ dágbére fún ẹ̀ṣẹ̀ kó lè kú dáadáa kó lè rí ọ̀nà ọlọ́run nínú sàárè kéyìn ló wà ní àlùjánnà lọ́wọ́ dídá àlùkìyàmà mo wọ́n bẹ̀rẹ̀ àwọn ọba fíìmì àtẹ̀yìn náà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọjà tó fún wa ní sàlùjánnà náà ṣe àmọ̀ ṣiṣẹ́ àmọ̀ ọgbọ́dọ̀ gbára léṣẹ́ láì sàdúwà ọgbọ́dọ̀ mọ́ sàdúwà nìkan kọmọ́ síṣẹ́ méjìdí náà láàmà ìgbàdúwà ní kọ̀ọ̀kan wọ́n tán pé tèmi lọ́wọ́ kọlọmọ́sá ìgbà lẹ́sẹ̀ إنه شيخ كريم بن قائد ثقائي شيخنا قمر العلوم ذو البهاء السقاء يدعو الناس بحق ذو الحياء لا مراء حفظ الله تعالى شيخنا في جزاء حفظ الله تعالى شيخنا قد في جزاء شيخنا قمه العلوم ذو البهاء ذو السخاء ذو البهاء ذو السخاء شيخنا قمه العلوم ذو البهاء السقاء Olúwa jọ̀wọ́ dákun ṣàlùfàá wa Olúwa jọ̀wọ́ dákun ṣàlùfàá wa Sheikhuna Qamaruddin àlùfàá wa Sheikhuna Qamaruddin àlùfàá wa Olúwa jọ̀wọ́ ṣàlùfà wa olúwa jọ̀ọ́ dákun ṣàlùfà wa ṣèkúná kọ̀mọ́rùdín àlùfà wa ṣèkúná kọ̀mọ́rùdín àlùfà wa. à ń tọrọ ẹ̀mí gígùn àlàáfíà rẹ̀ à ń tọrọ. Ẹ̀mí gígùn àlàáfíà rẹ̀ fún ṣe ikú wá kọ́ máa rùdìn àlùfáwá fún ṣe ikú wá kọ́ máa rùdìn àlùfáwá. Olúwa jọ̀ọ́ dákun ṣàlùfáwá olú. لكم شلوفا وشيخنا قمر دي ألوفا وشيخنا قمر دي ألوفا olùmọ̀ ni wọ́n jẹ́ lágbo mímọ́ yìí olùmọ̀ ni wọ́n jẹ́ lágbo mímọ́ yìí wọ́n fi mọ́ wọn ṣàǹfààní pọ̀ mọ́ aráyé wọ́n fi mọ́ wọn ṣàǹfààní pọ̀ mọ́ aráyé olùwà. jọ̀wọ́ dákun ṣàlùfà wá olúwa jọ̀wọ́ dákun ṣàlùfáà wa ṣèkúná kọ̀mọ́ ròdè àlùfáà wa ṣèkúná kọ̀mọ́ ròdè àlùfáà wa. ó ṣèkúná kọ̀mọ́ ròdè àlùfáà wa. ṣèkúná kọ̀mọ́ ròdè àlùfáà wa. شيخنا قمر العلوم ذو البهاء ذو السخاء شيخنا قمر العلوم ذو البهاء ذو السخاء نسل يونس أقريدي خصه رب السماء شيخنا قمه العلوم ذو البهاء ذو البقاء زينه علم الكتاب ذو الفوائد ذو الصفاء شيخنا قمر العلوم ذو البهاء ذو الصفاء إنه شيخ كريم ذو قائد ذو إنه شيخ كريم ذو قائد ذو شيخنا قمر العلوم ذو البهاء ذو السخاء يدعو الناس بحق ذو الحياء لا مراء حفظ الله تعالى شيخنا فاجزي جزاء حفظ الله تعالى شيخنا فاجزي جزاء شيخنا قمه العلوم ذو البهاء ذو السخائي شيخنا قمر العلوم ذو البهاء ذو السخاء شيخنا قمر العلوم ذو البهاء ذو السخاء